torí pé a rí i pé àwọn èèyàn ń sọ̀rọ̀ so Sheikh Abdul Ghani Juma àwọn náà ń mú àwọn àlàyé kan wá lórí kẹ̀kẹ́ tí gbogbo wa náà ń gbọ́ tó wá ṣe é ṣe téèyàn bá láwọn kẹ̀kẹ́ tó fẹ́ sọ àbí tó fẹ́ kájọ gbéyẹ̀wò ní láti wò pé ńgbà tọ́lọ̀ ní ká pàdé a sì rí pé nínú àwọn tí wọ́n ń kọ nǹkan lánàá náà àwọn tó wá bí náà ni kò wọlé nídìí káwọlé túkáká tó máa kọ nǹkan mí nìí so ẹni bá ní nǹkan tó bá ròyìn pé òun fẹ́ sọ ó lè sọ so àwọn afọ wà ní kalẹ̀ ní wọn á ná kọ́ṣà àlámàrí yẹn so eléyìí ni abala tí ó ní insha allah ta'ala. ayé yìí ti sílẹ̀ ayé yìí ti sílẹ̀ ayé ayé ibi sílẹ̀ sẹ́ fadal sheikh fadal fadal ayé ibi sílẹ̀ ọ̀rẹ́ dì í. so ẹ jòkó báyìí kẹ́lómi náà lè rí bẹ̀yẹn jòkó ẹ jòkó báyìí kẹ́lómi lè rí bẹ̀yẹn jòkó ẹ jòkó báyìí. <laughs> afẹ́ká àwọn afọ àwọn akẹ́nà wa bá wa dìbì sheikh abdul ofun ọkàn ẹ̀ ẹ̀ wá dìbì ẹ̀ wá dìbì ẹ̀ wá dìbì abal bazar ẹ̀ wá bá wa dìbì afẹ́kó oh, eh, sílẹ̀ báyẹn jọ <laughs> ok bàbá òsì lọ ok. Ah, ẹ̀wọ́n bí nígbà salamu alaykum wa rahmatulah ẹ̀rọ sà so lórí àwọn àlámàrí tí ó ń lọ náà ni inṣàlá tààlà àwọn ma ẹ̀yà free gan a ní ti béèrè ìbéèrè àbí kan a free sóyè halabi mubtadi ọ̀rọ̀ tẹ́ sọ àwọn nǹkan míì tẹ́ kó ti nǹkan yi ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ but a fẹ́ kó jẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ẹ̀kọ́ kìí ṣe pẹ̀lú wàrìwàrì torí pé àwa akẹ́kọ̀ọ́ ń bíbà yìí ni àwa ṣèjàgbà so pọ́ìntì tí kálukú bá ní kórìzì ilmiyan so kó mu wá lójú ọ̀nà ìmà àwọn ẹ̀rí tó bá dẹ̀ nílẹ̀ kó fi tì í so àwọn àfáà tí wọ́n bá lọ́rọ̀ lórí ntẹ́nìyẹn bá sọ wọ́n á mú ọ̀rọ̀ wá ní tó bá sì já sí pé ustaz wa tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ náà ló bá fẹ́ dájú ẹ̀kọ́ nìyí kó sáà jẹ́bi ta adùn kó jẹ́ pẹ̀lú ẹ̀kọ́ kó dájú ẹ̀kọ́ wọn ni so afẹ́ sílẹ̀kúnlẹ̀ fún mọ̀nà akọ́ṣà lórí àbí ká pè ní hiwar afẹ́ kó jẹ́ hiwar ìfọ̀rọ̀jomi tó rọrọ̀ lórí ẹ̀ so kò sí nǹkan kan sí ju pé ẹni tó bá ní in tó wà lọ́dọ̀ ẹ̀ nínú àwọn ẹ̀rí tó fẹ́ púrúfù ń bẹ̀yẹn ni kì í ṣe dáadáa ó lè wó pé mọ́sílà ni kó dákẹ́ tó bá rí bẹ́ẹ̀ kò sí ìjà ń bẹ̀ẹ́ but yìí tàkà nífẹ́ ni pé kárí èèyàn kó wà ń bì kó wá já pé yóò tó bá ti wá ń kó ń bí yẹn kò ní a má sọ̀rọ̀ but àní fojú rẹ wo ẹni yẹn torí pé ìjàgbọ̀n la fẹ́ kó kó ńlẹ̀ sòkó wà ń bí o tó ti ń da da kì í ṣe wọ gan ká má ti sọ pé kì so ìyẹn la fi sílẹ̀kùnlẹ̀ ẹni bá ní tó fẹ́ ná kọ́ṣà famar habanbihi wabi kalamihi so ẹni tó bá ní nǹkan tó fẹ́ sọ wọ́n á fún nígbà láàyè à ń retí o torí ẹ̀ la fi dára dúró a rí pé a béèrè béèrè báyìí a fún wa níṣẹ́jú márùn lórí eléyìí gbogbo yìí tá à ń sọ yìí àti ń kàǹtì báyìí ẹni bá ní tó ní against nǹkan tó ń lọ. kó jáde kó wá sọ sódà kájọ yanjú ẹ̀ láàrin ara wa ẹni bá ní tí yóò fẹ́ sọ kó jáde kó wá sọ ẹni bá ní tó fẹ́ sọ kó jáde kó wá sọ. ó dà láàrin ìgbà tí ẹni náà tó fi máa tutí ààrẹ bóyá ká fáwọn àfáà ní tààlì court tí wọ́n àsọ́bà. so táà bá ti rí so bóyá ká fún àwọn àlùfáà wa ní at-ta'liqat ẹ̀rí ká fún àwọn àlùfáà ní at-ta'liqat so inshallah ta'ala ànígbé orí sídì á bẹ̀rẹ̀ ta'liq fífún àwọn àlùfáà ní ṣókí láti ọ̀dọ̀ Sheikh Abdul Ghani Juma. Eh, الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة نبوة محمد صلى الله عليه وسلم لينا أدوقف أبا مشايخ واتي وشرف واقلو بجواني أي فتكجلو àwọn mohabiru wa méjèèjì tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ látòrí asheik dr fadil nuruddin hafizahullahu ta'ala wasaddada khuta wa baraka fi umri tedori àwọn asheik dr alfatai sarumi kọlọmbakọba wa ṣe wọn dr jálẹ̀ àìbẹ̀kọ́ kí ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó bá wa ṣọ́ àwọn náà kí ó fi ẹsẹ̀ wọn ilẹ̀ sí ojú ọ̀nà dáadáa kọlọ̀mbà subhanahu wa ta'ala kó bá wa fi albarka sí ẹ̀mí wọn àti iṣẹ́ wọn tí kárí gbogbo àwọn mashaikh tí wọ́n bẹ̀ níkalẹ̀ àti gbogbo àwọn ikhwa lápapọ̀ wallahi ìmọ̀ discourse àwọn nǹkan tó jọmọ́ báyìí ó máa jẹ́ nǹkan tí ó máa ń ba nínú jẹ́ púpọ̀ pàtàkì jùlọ tí wọ́n bá rí wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá ni ò ní ìdí àwọn nǹkan wọ̀nyí tí ń bá wà nírú àyè báyìí òun ni mo ti máa ń sọ nǹkan tí ó bá jọmọ́rú nǹkan báyìí torí wípé àwọn èèyàn ń sọ ọ́ kí má padà sáwọn mọ́ṣáláṣí tí mo ti ń ṣe wá sí káàkiri àwọn nǹkan báyìí ń sábà ń wáyé ń bẹ̀ torí kí àwọn tẹ́tẹ́ máa dárúkọ àwọn bàbá àtàwọn ìyá tó wà ń bẹ̀ wọn àmọ̀ wọn ṣéwó làbúrò máa réèzì irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ti torí bọ̀ nǹkan kan èyí tí ègbégbèkúgbè lọ èèyàn ní láti máa ṣàlàyé otherwise èèyàn náà wà blame worthy eléyìí ni ta fi ń ṣàlàyé àwọn nǹkan tí a ń ṣàlàyé yìí ní nǹkan bí wákàtí kan lé díẹ̀ sẹ́yìn ìkánná àwọn ọmọ yàwá dáadáa láti Saudi wọ́n pè mí wípé àwọn gbọ́ báyìí báyìí báyìí báyìí ipé àwọn ò lè bìlíìfù pé ah, èmi sọ̀rọ̀ against Sheikh Robike ipe mi gan mo jẹ́ káwọn nífẹ̀ẹ́ ṣe kọ̀rọ̀ bí látara defense tí mo máa ń ṣe fún wọn látara defense tí mo máa ń ṣe fún wọn so eléyìí kò ń ṣọ̀rọ̀ ọdún mẹ́rin márùn-ún sẹ́yìn torí pé ọmọ yàrá tí mo ń ṣe yìí tí mo ń sọ yìí àwọn náà ń ṣe doctoral lọ́hùn kò fẹ́ sí àsìkò umra kan àbí ájì kan tí mi ní yọ̀dọ̀ wọn àdẹ̀mọ́ ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan báyìí gan débi pé wọ́n fi rinlẹ̀ èpè ṣẹ́kọ̀rọ̀ bí gan kọ́ ni issue bí ó bá kí ń ṣe àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ àjò pàtàkì jùlọ àwọn mítò ṣe kí wọ́n wà yọ̀ǹga bóyá bí irú àwọn tí wọ́n jẹ́rú akẹgbẹ́ ti wọ báyìí nínú àwọn tí wọ́n súnmọ́ wọn tó ṣe wípé information míì tí wọ́n mọ̀ fún bàbá ó lè jẹ́ information tó wà maguluta tí ó correct information tó má rẹ̀ fún yàn tó wá sí pé ẹni tó fún yàn ẹni tẹ́ trust náà ni ẹ gbà bẹ́ẹ̀ ni ẹlòmíín ló tún fún ẹlòmíín náà ni information tí nǹkan ẹ lè mọ́ correct ń gbà mí òun ló fọ ọ̀pọ̀lọpọ̀ wàhálà tá à ń rí káàkiri káàkiri àgbáyé ìkánú àwọn àfáà ní Yemen الشيخ عبد العزيز البرعي حفظه الله تعالى wọ́n láwọn visit àwọn fẹ́ visit kan nú àwọn àfà ní Madina pápá yìí wọ́n hàn fẹ́ káwọn visit àwọn ẹni táwọn ní kó lọ bá wọn ó kọ́ sọ ike Sheikh Marib àwọn bíi márùn-ún from different markets nílùú Yemen wọ́n gbéra wọ́n fẹ́ ṣiṣẹ́ hajj àbí umra wọ́n wò pé wọ́n fẹ́ bísítì àfá ńlá kan nínú ìgboro Madina ẹni tó wọ́n rán lọ bá wọn ìgbà tí ó padà dé ẹni ẹni Sheikh Marid àfá ilá wọn wá sọ fún wọn pé ókè àwọn fẹ́ ṣe Iyadatul Marid ìtumọ̀ pé Sheikh Marid ni pé ara àpá òyà ara bàbá òyà ok wá lọ sọ fún wọn pé afẹ́ wá bẹ ẹni tára rẹ̀ ò yáwó àfáà wá nìkan sọ fún wọn pé kí ni ní ìṣetán àti ṣe fìkbálù yìí lè annakum látẹ̀kbálù nà nàṣíhà torí pé ní ìṣetán àti wẹ́lkọ̀mù yìí torí pé ẹ̀ nàṣíhà ẹ̀ ń tá a bá fún yín lẹ́yìn àfáà yìí wá wípé à ń gbàmọ̀ràn àwọn ọ̀rọ̀ míì tí ẹ̀ ń dá sí lu wa ní information tán gbé wá fún yín tẹ́yìn fi ń pàṣẹ fatuwa lórí ẹ̀ ní àwọn information tí ó correct yín so àwọn nǹkan ìwà pọ̀ jantirẹrẹ nísìnyàn kan lè gbéra nàìjíríà nísìnyí kó kí fóònù mọ́lẹ̀ kó ló ń béèrè nǹkan ó lè jẹ́ pé ọ̀tọ̀ ni tó ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni tí ó mọ̀ béèrè bẹ́ẹ̀ ni tí ẹni tán fẹ́ sọ̀rọ̀ lé lórí ìtàn wọn fẹ́ sọ̀rọ̀ lé lórí ìtàn bá sọ fún wọn ni wọ́n comment lé lórí àwọn kan yìí tí wọ́n dá wàhálà lẹ̀ gan eléyìí la ní Sheikh Abdul Muhsin Al-Badr ni wọ́n yanjú àbí náà sọ̀rọ̀ sí kò sáfà kan tó ṣe yí pé inú rẹ̀ máa dùn sí báwọn èèyàn ṣe ń fọ́n káàkiri àbí tí wọ́n kàn fọ́n yẹ́lẹ́yẹ́lẹ́ àtàṣe kọ̀rọ̀ bí náà sùn inú wọn ò dùn sí nǹkan yìí so jama ẹ jẹ́ kí a mójútó nǹkan tó kàn wá ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń ṣòwò ẹ jẹ́ á béèrè nípa àwọn àdájọ́ ń kó owó wa ẹ jẹ́ ìdájọ́ nípa bá ṣe kírun ẹ kọ́rọ̀ àkídà gidi ṣùgbọ́n ọ̀rọ̀ pé ṣe lágbóyá mùtẹ́dì ní ṣe kún ṣe mùtẹ́dì àwọn nǹkan wọ̀nyí ni ó ti bà nǹkan jẹ́ gan ẹlòmí lè sẹ́ndì kìíní sí ustaz ṣé lágbájá mú tẹ́lí ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan mo máa ń ignore ẹ̀ ní tí bọ́lá kan bá whatsapp mi àbó mẹ́sẹ̀jì mi lórí messenger mo máa ń ignore ẹ̀ ní torí pé àwọn àṣìlà tí wọ́n fi dá wàhálà alẹ́ làwọn nǹkan wọ̀nyí possibility kò ṣe pé lára àwọn èèyàn tí ò gbà ti yín òun náà lẹni tó ń béèrè béèrè yẹn o ẹ wàá fún lésì yóò wá gbé e lọ ó fẹ́ spread káàkiri ó lè jẹ́ pé wọn àtàwọn yẹn kan ti ní issue ọ̀rọ̀ yín yóò gbà yóò ṣe kíni yóò spreadi ẹ̀ka àti wọ́n láyà àwọn nǹkan yóò dá lára àwọn àfáà wọ́n lo kíní fún yìí ní sheikh Salih Al-Fawzan hafidhahullahu ta'ala bàbá máa máa bèèrè máa ráyè tí wọ́n yakulu kada wa kada bàbá máa ṣe dájọ́ wọ́n à sórúkọ ẹni tó ń sọ kada wa kada yẹn fún bàbá wọn kí ni ìtẹ́ lè sọ ń pẹ́ ẹni tó ń sọ báyìí báyìí bàbá máa sọ ń táwọn mọ̀ ń pa rẹ̀ wọ́n wà ní sheikh sọ́lé alfauzan ó ń sọ báyìí ń pa sheikh lágbájá lágbájá ṣé ń gbàdá fẹ́ béèrè ṣe sọ pé sheikh lágbájá òun ló ń sọ nǹkan ẹ̀ ẹ̀ so gbogbo nǹkan yìí nìyí ẹ jẹ́ ká gbìyànjú àti avoid yẹ o fẹ́ béèrè béèrè béèrè béèrè tó wúlò fún ẹ gbogbo àwọn nǹkan tá ń spread yìí ni a kàn ń spread àwọn nǹkan míì tó ṣe kó correct àárọ̀ yìí ìkan náà ọmọ ẹ̀yà ó béèrè béèrè lọ́wọ́ mi lórí ta bí tí ṣe kọ̀rọ̀ bí ti sọ ọ̀rọ̀ tí wọ́n sọ àbí nǹkan tí ó ní í ṣe pẹ̀lú nǹkan tí mo sọ lánàá wípé kí n jọ kí n ṣe ìfádà wọn lórí àwọn nǹkan ẹ̀ wàláhì mo bízí pẹ̀lú àwọn àlejò bọ̀bí mi fẹ́ kí n ignore ẹni tí máa wò pé tọ́lìwé ilmi tó ṣe kó fẹ́ mọ òdodo ni mò ń dẹ̀ ń struggle láti máa kóòtù àwọn kan mi ì tí ì sáìtì àwọn nǹkan tí mo fẹ́ fún tán lẹ́gbàmpù nìyí ìgbà tí màá dé ìgbà ìmọ̀rùpẹ́ ni ẹ ti post nǹkan mi ìsórí Facebook lẹ́ni tó fi ń tako nǹkan tí mo sẹ́ndì sí wọ́n tó béèrè béèrè lọ́wọ́ mi ni mi ì tí ì fún ẹlẹ́sì tán alùmọ̀kọ́látù àtàríyà tí mo máa ń kóòtù mi tí ì fìyẹn lé àdìsù ṣàfáà nìkan mo sùspẹ́ndì tí ṣe kúrò bí sọ lórí ẹ̀yìn ìgbà tí màá wọrí Facebook ni mo rí pé that same brother ni ó ti lọ ń sọ pé ẹ̀wọ̀n nǹkan tó fi ọ̀rọ̀ tí ṣe kúrò bí sọ tó fi ṣe ìfì àmú wọn ẹ̀wọ̀n nǹkan tí ṣe kúrò bí sọ ń parẹ́ mo wá rẹ̀ rí tí o mú ń mú wọ́n yìí sin ọ̀rọ̀ 1425 ni ṣé kúrò bí pa àwọn ọ̀rọ̀ míì ní 1433 1434 1435 òun náà padà compile náà pè ní almakolatul afariya láàrin àwọn tó jẹ́ àwọn túrẹ́ǹtì wọn àbáwọn tó súnmọ́ wọn usama àfẹ́ alùtẹ́bí ni royd alitoid ó ní nǹkan tó tún fà lórí lọ́dọ̀ ara wọn láàrin ara wọn nípa eléyìí so nǹkan tó yẹ kó ń ṣe pé kákan sáré lọ gúgù kìíní sáré mú kìíní jáde ó gbọ́dọ̀ mọ bí tí nǹkan yìí ti ń bọ̀ wá ìtò post ìwọ̀gán rí pé 1425 náà ìtẹ́mi ìsọmọ ẹlọ́wọ́ síra tọ́kọ́ orí tọ́kọ́ àsìkò tọ́kọ́ a ní láti farabalẹ̀ nísì ńgbà tí mo bá pé wọ́ tí mo wò pókè á ẹni yìí tọ́ líwèrè ní wádẹ́ bèrè bèrè ní ìbéèrè tó bá ṣe òkè padà ọ̀tọ̀ ní nǹkan ní ìtò lọ ń ṣe àwọn nǹkan nǹkan tó wọ́n ń bá ẹ̀rùn jẹ́ ni amáyé lomi máa pè wọ́n lẹ́yìn nítorí pé kí nǹkan yìí má di nǹkan gbangba ta ṣùgbọ́n bàtẹ́ bá pèèyàn lẹ́yìn tó ṣe pé nǹkan ẹ̀ ló lọ fi ṣe wáàsí ní gbangba ta bóò lẹ̀ ṣe nírí àkù sí nǹkan bẹ́ẹ̀ sọ́wọ́n ni ń bá mi sọ̀rọ̀ lórí pé iṣu yìí nìyí ká fi ilẹ̀ mo lè sọ fún wọn mo ní wàláhì kò ṣe iṣu lọ́dọ̀ tèmi torí pé nǹkan tẹ́ni pèpè sí òun náà ni pé ká má ṣe ìdíkàlọ̀ àwọn shabab tí wọ́n ń ṣàǹfààní síbi irú àwọn ilé pọ̀táwọn yẹn bá ní táwọn ẹgbẹ́ ṣe ń kọ́ nígbà tá a bá mú alábìnì ta sọ di main issue tó ṣe kóhun la kọ alkọ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta alkọ kí alkọ la ṣe lórí jambu sofuwan alkọ mélòó la ṣe lórí bishul marisi àpọ̀ mélòó láṣe lórí amúrùbùn ubeid mélòó láṣe lórí àwọn rúúsùl bídá yìí ní nàìjíríà wa yìí tó ṣe pé alábínú wa di ẹni àgbákò tó ṣe pé àwọn wọláyé a ní láti mọ nǹkan tá à ń sọ ẹni tí ó ṣe àlàkọ́ọ̀tù lórí alábínú yìí agbọ́rọ̀ rí àwọn àlàkọ́ọ̀tù ẹ̀ lórí àwọn rúúsùl bídá yìí ní nàìjíríà wa ń bíbáyìí alábí kama a ti sọ yí pé àwọn àgbààgbà súnná ní àgbáyé àwọn tó jẹ́ àwọn àlàyà kódà lájúnà gan kò ṣe pé lájúnà bà dá ààrẹ báyẹn torí pé tó bá bà dá ẹ̀ ní ṣé fàwọ́sán ò ní wẹ́kọ̀mù ẹ̀ kan jòkó pẹ̀lú ẹ̀ lẹ́yìn fatuwa lájúnà dá ìmà sọ́ọ̀lì alì sheikh onímọ̀ invite ẹ̀ sí àwọn program wizara ti ṣúrí islamiyya kó máa deliver lecture kò ní lọ ṣe ziyara mufti kátújọ sọ̀rọ̀ ṣẹ̀tìrẹ́lẹ̀ iṣẹ́ ìrẹ́lẹ̀ yìí bọ̀tọ́wà báyìí wọ́n sọ ń táwọn ń rí níbi tíra òun lè sọ pé iṣẹ́ rí níbi tíra ẹ̀ ní kò rí bẹ́ẹ̀ báyìí ni àwọn èèyàn kọrù gùd lórí fatuwa lajna lára wọn ni usama àtọ́yà lùtẹ́bí tó ṣe pé àwọn nǹkan tó àkíyèsí alábí fún òun náà ń sọ wípé alábí ò ṣe hasru kufru fi juhud wa tẹ̀gbí wal mọ́kànlá lùtẹ́bí ń bẹ́ẹ̀ so àkàn ní mú nǹkan kẹ́kẹ́ fi dàwùjọ wa rú ni wàláhì àwọn nǹkan yóò wúlò fún wa bí báyìí ṣùgbọ́n tá a bá dákẹ́ tá sọ̀rọ̀ nìyí àwọn ṣàbáàbò gbà jẹ pẹ̀lú àwọn nǹkan so eléyìí òun ni nǹkan tí mo kàn fẹ́ sọ lórí kìíní henceforth ní any brother tó máa ń béèrè nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan báyìí ní trust any brother lórí irú nǹkan báyìí mọ́ torí òní máa béèrè béèrè ẹni tó fẹ́ ṣe ìsìfádà ẹ máa wá sọ nǹkan fún ẹ̀tán àbí kí expose ẹ̀ táwọn màlúmọ́ ti kan àwọn afáyé lọ gúgù àwọn aṣọ kí ni wàá ló fẹ́ lo nǹkan against me ní ìrísí sẹ́ríkì ní ẹ̀ ni so assalamu alaikum wa rahmatulah. wa alaikum assalam wa rahmatulah barakatuh. ọlọ́run bá ní sanyin lẹ́sàn lórí a máa kí èsì tẹ́mi fẹ́ ká wò níbi ọ̀rọ̀ yẹn mo ní pọ́ìntì kan mo fẹ́ fẹ́ ju wa sí níbẹ̀ nísìnyẹn ẹni tó péyàn tó ń padà wá rí nǹkan míì tí ó rí pé ẹ̀rí ni tó ń lè fi gba tèmi àtúnjọ lórí fóònù dànù fún mi ṣé orí Facebook ló yẹ kó kọ sí ni àbó yẹ kó pè ní ká tún jọ sọ nóò ẹ jẹ́ ká wo ní tọmọlúàbí ó pè mí àjọ sọ̀rọ̀ ó wá padà lọ gúgù bóyá gúgù ẹnu tíra tó nílé náà ni bóyá ó sì lọ gúgù ẹ lórí ọ̀ríjínà gúgù náà ni ó sá padà lọ Google nǹkan yẹn torí pé gbàtà jọ ń sọ̀rọ̀ òmọ́rọ̀ yẹn wá kò fi náà kẹ̀kẹ́ fèsì lé lórí ó kò ti padà wá rí nǹkan mi só yẹ kó lọ kọ́ sórí Facebook ni tí ẹ bá so ní fìtínà àbóyẹ kó pè padà pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ní tájọ sọ láàárọ̀ yẹn o but ọ̀rọ̀ báyìí ṣé kọ̀rọ̀ bí sọ nǹkan báyìí ń bẹ o bóyá ẹ̀rí àbí ẹ̀rí náà ni àbí kílẹ̀ ẹ̀rí sí i. sẹ́yìn pé àtijọ́ ń kọ̀ntínú ọ̀rọ̀ ni kò tí ì dọ̀rọ̀ Facebook tí wàá yẹ pé ẹnìyẹn jó ní fìtínà ní níyìn fẹ́ máa rú ẹni tó sọ̀rọ̀ yẹn ní onífìtínà lẹ́ni yẹn ní tó ṣe yẹn ìwà onífìtínà ni so ẹnìyẹn láti bẹ̀rù ọlọ́run irú wọn ni wọ́n máa dùn lẹ́nu pé tẹ́kìlá ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ẹ máa ẹbẹ̀rù ọlọ́run fáwọn èèyàn ní tẹ́ ń ṣe ìwà tẹ́tẹ́ dá lẹ̀ ni à ń jẹ́ kúrúkú tán láwo ẹ̀tún gan kó wá fàwọn àlàyé nǹkan fún ni ó tí ìrètí mọ́ wá lórí ẹ̀ ìgbà tí wàá wá rẹ́sì ó lọ ń kọ sórí Facebook lẹ́ni tó fi ń ṣe rọ́dù fún ẹni ojú wo ni wọn náà fi wò gẹ́gẹ́ bí èèyàn àfi tó bá nílò aka ìlókù lónìí mọ̀ pé nìyẹn onífìtínà ni so gbogbo àwọn fìtínà báyẹn là ń sọ fún wa pé ẹja jìnnà sí ẹ má bá àwùjọ jẹ́ tó bá ní nǹkan kan tá a jọ fẹ́ gbé yẹ̀wò irú ẹ̀ náà la fi ṣí eléyìí náà lẹ̀ jáde kájọ sọ ọ́ ẹ wo tí Dr. Fodilu sọ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lé kí ló fi yàtọ̀ sí nǹkan tá à ń sọ fún wa látàná ìfàtí nǹkan táwọn ò sọ ní Dr. Fodilu sọ pé kí láti ń pè pé Sheikh Rabi àfa wa ni wọ́n ṣùgbọ́n wọ́n láwọn àwọn nǹkan tó pọ̀ tán sọ táwọn ò bà lọ́wọ́ wọn àwọn ò sọ yẹn náà a sì sọ pé wọ́n láwọn àwọn náà láwọn nǹkan bí a ti pé kò correct kẹ̀dẹ̀ máa mú wọn gẹ́gẹ́ bíi màásùmù ni because afa wa náà gbéra wọn kalẹ̀ bẹ́ẹ̀ kí n ti yín gbàrà mí dẹ́lẹ́rù sòtórí ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ní ẹja sọ́ra fún fìtínà ẹja sọ́ra fún fìtínà ọlọ́run ó sànù wa o sóyè ọlọ́run ó tún ọkàn wa ṣe láàrin ara wa ní so inṣàlá tó alátabára wọn afọ àmì ìtàbá tún ní ọ̀rọ̀ ṣe eh, kàmàtì. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الأمين هذا قفن ولو بعد àti ẹ̀mí ìmòrí hàn sí àwọn àfáà wa gbogbo wọn tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ látàná tí wọ́n ń ṣe wá láǹfààní abẹ́lọ́mbà lè ọlá dáadáa yẹ́ kàkí àmà tó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa bákan náà a kíkí wa sí orí gbogbo àwọn àmàṣàyè tí wọ́n wà ní kalẹ̀ ọlọ́run kó jẹ́ kí a pẹ́ lórí dáadáa kò wù mí kí n fèsì lórí àwọn kìnnú ẹ̀ because látìgbà tí àwọn fìtínà yìí tó ti bẹ́ẹ̀lẹ̀ táwọn èèyàn bá ṣàkíyèsí dáadáa ẹ̀rí wípé ọ̀gọ̀rọ̀ àwọn àfáà nínú markaz eníkálùkù ṣe kí ni eníkálùkù dákẹ́ orí pé kò sí èméjì ni wípé n tó ṣẹlẹ̀ yìí fìtí náà ni olórí náà kí èèyàn ní orí tí ó gbogbo ń ta ń pè ní fìtínà pátá èyí tó tọ́ fún òní kó ṣe kí eléyìí ẹ̀kọ́ tí islam kọ́ wa eléyìí ẹ̀kọ́ tààrí kọ́lọ́dà nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam hàtà pé dórí pé anábì ń pa àwọn sàábé tó ń bẹ pẹ̀lú ẹ̀ látọ̀ wípé ta'awazu billahi minal fitan ma zahara minha wa ma batan anábì ni ẹ máa wá sọ ọlọ́run kúrò níbi fìtínà èyí tó fojú hàn àtèyí tó pamọ́ ẹsẹ̀kẹsẹ̀ àwọn sáré tó ń bẹ pẹ̀lú ànábì wọ́n dẹ̀ ní na'udhu billahi minal fitan ma zahara minha wa ma batan ẹwùn kan tí Abul Barakat ẹwùn kan tí wọ́n náà rẹ̀ yìí sí àwọn tí níwọ̀n yìí máa bàyẹ̀ nú jẹ́ torí pé báwọn bá fà tó lé ń bẹ̀ yẹn táwa náà bá fà tó lé níbà kí ló kù tó máa ṣẹlẹ̀ nǹkan máa já eléyìí ni hikma tí àwọn àfà ń lò ṣẹbọ́dẹ̀ wo àwọn èsì tí Abul Barakat wọn mú wá kọ́lọ̀ máa ń kẹ́ lápá wọn lẹ́sàn lóore in fact èmi tún bèèrè lọ àmì pé ṣé mo lè ṣe sùúrù tó bá ṣe ṣe sùúrù yìí ṣá wọ́n ń pe ẹni tó jẹ́

fìtínà táwọn ẹ̀yìn lè wò pẹ̀lú yarí àìmọ́yà àwọn àmì ní fìtínà ẹ̀ lè ṣe kí ni ló lè gbé lọ ọlọ́run ni wọ̀tẹ́kù fìtínà látùsí ìbádìnà lẹ́bí ìnà vọ́là mú ní kùn káàkọ́ ọlọ́ta ní ká pẹ́yà fìtínà ní àbí bẹ́ẹ̀ mélòó ni wá tẹ́lẹ̀ àwọn àfáà sọ fún wa níbàá mélòó ni wá ẹwù bà sí ọ̀rọ̀ alábí kò ṣe alábí mo ń rẹ́rìn mo rẹ́rìn dìtẹ́sì wípé tẹbárí tẹ́lómi kan sórí Facebook ẹ̀rẹ́ ni pé kẹ́ tó lọ wẹ́ni Google pé à eléyìí yí ẹ̀ báyìí ibi tó lọ kọjáde yí ẹ̀ báyìí wọ́n kọ kìíní iṣu ti wípé àwọn àfáà kan pólò ẹ̀bọ̀ wá tó bá gbé yàn gba dìgírì nínú ẹ̀yìn just láti protest àwọn èèyàn kúrò mẹ́ bá gbé yàn gba dìgírì lórí kìíní ìmọ̀lẹ́ sọ pé sheikh abdulhadi ní dìgírì lórí ẹ̀ àìmọye àwọn nǹkan kan wọ́n dẹ̀ sọ fún ẹ má bí ibi ara yín pẹ̀lú ẹ̀ àìmọye tó àwọn èèyàn dáwọ́lódù kalẹ̀ láti di twenty twelve lórí àwọn kìíní wọ̀nyí now in tẹ́mi ń sọ fáwọn èèyàn wípé tẹ́rójú kí ní ìtàrí ojú ẹ̀ sì kéré ẹ lọ sí àwọn European countries wọ̀nyẹn àwọn ẹ ti ṣera wọn lọ́ṣẹ́ pátápátá wọ́n ti kí ni wọ́n ti destroy ara wọn pátápátá bí two months ago mo rí pé àwọn kan kí juma ní birmingham ẹnìkan wá fẹ́ wọlé fídíò ẹwà online èèyàn mùsùlùmí ni àwọn brothers jọ ní gbogbo wọn níyà kọ́nsùlù ìṣàlá wọ́n jọ ìyẹn wá fẹ́ wọ́dún mọ́sálásí wọ́n ń ṣe kútùbà lọ́wọ́ ẹnìkan wá dúró bó wọlé ní ah, ah, àwọn ògbà kó wọlé ó ti live ó wà lórí kíni lórí àwọn fìtínà báyìí èyí tẹ́ni ó fi ṣe nà sí àfún wa oníwípé ẹ jẹ́ ká fojú fìtínà ká fi wo kìíní kájẹ̀ ṣe kí ni àwọn ìdí àhátù àwọn propaganda on necessary one ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká gbé jù sílẹ̀ kí ní ta bá ti rí ẹsẹ̀kẹsẹ̀ gbéra ó ti dorí náà ìta bá ti rí gbéra ó ti ṣe kí ni ó ti dorí náà àwọn kan ní wọ́n máa níbi kí ẹ farabalẹ̀ yorùbá ní tójú bá farabalẹ̀ yóò ṣe kí ni yóò rí mú bóyá látara farabalẹ̀ yóò gbàrà ṣe kí ni ẹ mọ̀ bí tọ́rọ̀ tí ń bọ̀ wá eléyìí náà ṣẹlẹ̀ ní ojú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam bá tí àwọn sàmì gbé káàkiri ànábì kú òlé fáwọn ìyàwó ẹ̀ àwọn tàbí kọ̀ọ̀kan àwọn tí wọ́n ń gbé káàkiri pé à ah, ànábì ti kọ àwọn ìyàwó ẹ̀ o ànábì ti kọ àwọn ìyàwó ẹ̀ sílẹ̀ o ó ti kọ̀ wọ́n o Umar bin Khattab radiyallahu anhu wọ́n nígbà tó ń gbọ́ sọ́rọ̀ yẹn à ah, ó ní tó bá rí sí ìbáyìí òun gbọ́ tí wọ́n kọ́ tó bá bá sí ìbáyìí gbọ́ tí wọ́n sọ̀rọ̀ yẹn ó má lóhun wá ó lóhun mọ́sálásí the same thing ó rí báwọn yẹn ń yẹn nínú mọ́sálásí wa ó lóhun ọ̀bẹ́ nìkan sọ̀rọ̀ òun wá wọlé lọ bá ànábì ó lóhun bá àdá òun pálámà ní kó òun wọlé ó ní bèrè kan tó mẹ́rọ ní eré ànábì ṣé àtọ̀láfíkà ń ná ṣé ó ti kọ àwọn ìyàwó ẹni ànábì ní ńlá ẹgbẹ̀rẹ̀ tó gbá gbólóhùn yẹn báyìí gbólóhùn ńlá tó gbá lẹ́nu ànábì ó wá jáde máa ló wá bọ́ sẹ́nu ọ̀nà inú máa bá sí wá pariwo fáwọn èèyàn tí wọ́n ti sọ́nà màlìkìlá ní wà ìdájá àhún amúrún wà ìdájá àhún amúrún nínú àmì àwùlkọ́ù àdáàwù bí ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبتونه منهم ọ̀rọ̀ ni tí àwọn ọ̀rọ̀ kan bá dé etí ìgbọ́ wọn nípa àwùjọ àbí ni

so abọ́rọ̀ máa ta á pẹ̀lú gbogbo àsìkò especially àsìkò fìtínà táà bá ṣe bẹ́ẹ̀ aláfẹ́sùn kan ṣe ní táwọn àjọ máa ṣe kí ni yóò máa pọ̀ jàǹtì rẹ́rẹ́ ẹ̀lórí tó ti jí láàárọ̀ tí ó spread lórí facebook ní máa ṣe kí ni yóò ma wá ilé òun ìmọ̀ náà ilé yóò kí ń ṣe mà akọ̀lẹ́ wọn tọ́ra wá greenland Masjid l'Amẹ́ríkà àwọn èèyàn ní birmingham àwọn ti pub àti ó ń bẹ́nu àwọn ikọ̀ wọn ní kò sọ́fà kankan àti káwọn pé àbúkọ̀ díjà ní pub inna lillahi wa inna ilaihi raji'un àwọn òrí báyìí ni tó pọ̀ nìyí èmi rọ̀ wá ẹ jẹ́ ká rí kíní ní alábí ṣe kọ̀rọ̀bí ẹ jẹ́ ká rí nínú fìtínà ká wá bá fún àwọn àfáà lọ́rọ̀ sọ lórí ẹ̀ ilé yóò jùkọ́ àyíkí kíní kó kéré kó dẹ̀ tìyànjú fọ́nàmà àdíkẹ́ láti ó sàmì ẹ̀rù kankan wa fọ́nàmà nam mo owu mi kí n kànkà yìí láti fi bùkẹ́sì nǹkan tí wọ́n sọ ẹni tó sọ̀rọ̀ ní wàṣáhara fi àrùn ayyam ó di nǹkan tí ó gbajúmọ̀ fi àrùn ayyam ní àwọn àsìkò yìí zikru jarhi wa ta'dil ìmọ̀ sọ̀rọ̀ ń pa jarhi wa ta'dil òun náà ni ká disparage àwọn èèyàn ká sọ̀rọ̀ ń pa àwọn èèyàn ní ti dáadáa ní àbí ní ti ìdàkejì. wal kalam fi ba'di ahli sunnati wa ghayrihim àti ìmọ̀ sọ̀rọ̀ nípa àwọn onísúnnà ká mọ̀ sọ̀rọ̀ against wọn àtàwọn méjì òkè ń ṣe onísúnnà náà. ونشر ذلك في شبكة الإنترنت بكنا كما سبيد يسور الإنترنت مما جعل الأسئلة تتوارد من أوروبا وأمريكا وشمال إفريقيا وغيرها ونتمو ní tó mú àwọn èèyàn أمريكا، béèrè béèrè láti Europe America North an ba'di man yahsulu jarhuhum minkum nípa àwọn èèyàn kan tí ẹ ti sọ̀rọ̀ against minkum àti tí ẹ̀yin sọ̀rọ̀ against wa mina sheikh wọ́n fi dọ́tì dọ́tì sí àti tí sheikh lágbájá tóun náà sọ̀rọ̀ against máa tàwa sùkì sheikh ṣéèkì lágbájá àwọn tún wọnú fi kalam fi a'rad al-mashayikh níbi ìmọ̀ sọ̀rọ̀ nípa ọmọlúàbí àwọn àfa wa talabatil ilm àti àwọn student of knowledge fi dakhil wal kharij nínú ìlú àti ní kíni níta ìlú nínú ìlú ìlú wo àpàràgbọ́yé wal kharij àti ìta ìlú alladhina nafa'a Allahu bi muhadaratihim wa mu'allafatihim àwọn tó ṣe pé ọlọ́run ọba ṣe àwọn èèyàn láǹfààní pẹ̀lú àwọn wáàsí wọn àtàwọn tíra wọn wa tahdhiru minhum àti ìmàlẹ́ àwọn èèyàn sá fún wọn ni wa ma tarattaba ala dhalika àti nǹkan tó tẹ̀yìn yẹn wá nínú tahajù níbi ìmọ̀ ayára ẹni lódì wa tanafur ìmọ̀ asáfúnra ẹni. والرسول يقول النبي ده صفوا وديش الله بان صو ipe bashiru wala tunafiru ويسروا ولا تعسروا والمفتي من اهل السنه يحرص على تشجيعه في الخير مع تنبيه على خطأ إذا كان خطأ واضحا afáàn sọ fún wa pé ẹni tó bá ṣe mistake nínú onísúnà a ṣe gbìyànjú a ṣojú kòkòrò láti encourage ẹ̀ lórí dáadáa ni bákan ìpàkíyèsí rẹ̀ lórí mistake rẹ̀ tí mistake ẹ̀ bá jẹ́ nǹkan tó clear fún malayu náà bá àní dànù wàláyé hujjar àní boycott ẹ̀ wàláyé habab ní istifada minhu àní wọ́n náà wé yẹn bí máa ṣàǹfààní níbi ọ̀rọ̀ rẹ̀ àwọn bọ̀rọ̀ wọ́n ni wà ní tàlázùmù lẹ́dí bainakum wa bayna sheikh dot dot dot wọ́n nítorí ìbátan tó ń bẹ láàrin èèyàn àti ṣe dot dot dot wọ́n ní síbátú tẹ̀sírí ilé ikó bákan náà àwọn èèyàn ń fi nǹkan ẹ̀ ti sọ́dọ̀ yín wà ilé yìí láti fi pé ẹjọ́ ń sáwọn èèyàn lọ́gbẹ́ ni máa náà ni àtẹ́kìdì tó ń bójá pé kí ni tí mo dì ọ́kàn annakum látúwà fi kún náà fi bá di kalami yìí fil ashkhas ẹ agri pẹ̀lú ẹ nípa àwọn ọ̀rọ̀ míì tó ń sọ ń pa àwọn ashkhas فقد يظن مع ذلك إضافة ما ليس منكم إليكم أو يلي توريلين كما فينتي ونشتي كانت تصدعيني ولهذا توريلين فإن الأمل فيكم إنتم أوبو لدعين ألا تشغلوا أنفسكم بتجريح من من آل السنة أما بيزي أرائك بلوبي إن جرى آل السنة وأن يكون لكم من موقف أن كجيه tó ń jàrá àwọn èèyàn gan yẹn ẹni sáǹdì lórí ẹ̀ o ìwò kífù wú ìndà àbíyí wọ́n kífù tí ó jẹ kó má láàrẹ̀ ní hátà yẹ́sìlámà tọ́làbàtùlẹ̀ ilmi wà gairuhum fi dákìlì táwọn student of knowledge nínú ìlú àti nítàlú tí wọ́n èṣe kìíní tí wọ́n èlè mórí bọ́ minal ishghali bil qil wal qal níbi ìmá bízi ara wọn pẹ̀lú qil wal qal ilé ìsọ wàtàwárù del káwọn béèrè máa wá lóríṣiríṣi ma qawlukum fi jari fulan kí lè ń pa járù tí wọ́n ṣe fún lágbájá ọmọ lágbájá àwọn fulan li fulan ìtí lágbájá ṣe ń pa lágbájá àwọn fulan ma náwó àbí pẹ̀lú lágbájá ma náwó la nisbata bainakum wa baina hadha shakhs ẹni yìí nìyí kò kàn yín ẹ̀ẹ̀tàn ní títàn kan tí ó ṣe ẹgbà ẹgbẹ́gbẹ́ orókè lórí àwọn kíni àwọn akẹgbẹ́ yín ayyámàdìrásà ìgbàtẹ̀ wà ní akẹ́kọ̀ọ́ ọlákùnmù aláfáàfilẹ̀ ìlú ẹláwọn tíràtẹ́ kọ níbi ìmọ̀ mufida tó wúlò amma huwa ṣùgbọ́n tá sọ yìí fakana min awakiri sumala ihi lára àwọn tó gbé láti inú àwọn stúdẹ̀ntì ẹni wàtẹ̀dẹ́wò fi nàjá jẹ́yìí in tó gbé jáde òní jẹ́yìí وليس له قدم في العلم كون شني تو شيء كي أولي strong نبي ما وليس له مؤلفات وجل بضاعته الاشتغال في أعراض الناس ولكم في أصحاب السلام يوم الأدبية أسوة dé ìparí ibi tí wọ́n parí ẹ̀ sí ibi tí mo kà yìí àwọn ọ̀rọ̀ mi wà lókè tó ṣe pé ní fẹ́ lè lù ni wọ́n yẹn ọ̀rọ̀ tí mo kà yìí mùkọ́dínà àtọ́bọ̀ àtùsáníyà ìrífkọ́n ahàlùsúnnà bí ahàlùsúnnà ó mú ń kà yìí tí sheikh abdulmusin al-ababil badr tí wọ́n kọ tí wọ́n fi ń ṣe nà sí àfún sheikh rọ̀bí afudawulahu tí kì ní ẹgbóná ní nǹkan yóò gbóbi 1425 lọ sókè so kò ń ṣe nǹkan tí àwọn àkàkà jí tí wọ́n sọ fún wa pé lóbi táwọn lọ ní ká lọ àwọn nǹkan nǹkan tí yẹn kà tí yẹn mọ̀ ń pẹ́ dáadáa ni ibi tó mo fẹ́ lò ń bẹ̀ jùlọ òun ni tó ń ṣẹlẹ̀ ní Yúróòpù Sheikh Abbad ló sọ̀rọ̀ yìí wọ́n ní questions wá láti bo Europe àti bo àti bó káwọn ní bàbá yóò kí n ka tíra bàbá tó ń dá sáwọn ọ̀rọ̀ àwọn kan yìí ti ṣú àwọn bàbá yìí ẹ wò gbàtọ́ ti kọ ọ̀rọ̀ yìí sẹ́yìn 1424 òun ni wọ́n ti kọ tíra yìí 1424 sísìn ọdún mélòó nìyẹn ẹni 8 kẹ 1442 làwọn ń sìn eighteen years so kò ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ ní five years ago six years ago wàhálà tó ti ń bẹ́ńlẹ̀ tipẹ́tipẹ́ tó dá àwùjọ ìsìláàmù rú ni ó ṣú gbogbo àwọn bàbá yìí àwọn ọmọ amẹ́ríkà tó ṣe pé ìlú tó ń gbé ìgbò ń ṣe ìlú táwọn èèyàn ti ń ṣẹ́ sí ìlú táwọn èèyàn ti ń ṣíra álẹ̀ ìlú àwọn kèfèrí kó ṣe pé ń tẹmọ ábízi ara yín pẹ̀lú òní tó yá ṣe ẹkìlẹ̀fẹ́ sọ́npa lágbájá kìlẹ̀fẹ́ sọ́npa lágbájá gbogbo àwọn àfáàfẹ́ ń gbé wá ẹyọkọ̀ọ̀kan náà yọ wọ́n dànù ẹyọkọ̀ọ̀kan náà yọ wọ́n dànù àyà rẹ̀ pàwọn àbáyẹ̀ wọn mọ̀ nǹkankan ní ṣékù ọ̀súnlá àbá ti lọ ń ṣe lẹ́tọ̀ fún wọn náà lára àwọn àfáàtà ń lò dáadáa ní yáyà àjúrí lára àwọn àfáàtà ń lò rí yáyà àjúrí lóbi oṣù méjì ní Britain tó ń lọ káàkiri tán lọ ń ṣe dáwà káàkiri kó tó dípá wọn bọ̀jọ́ máa ṣe ní mo fẹ́ sọ fún wa ni pé kò sẹ́ni tó jẹ́ èèyàn àwọn táwọn ọmọ ìyá wa tó ń ṣe nǹkan yìí nìyí wọ́n sì máa padà kúrò ń ní ìnídà tún bẹ o torí pé tẹ́bá kúrò lórí aládìsẹ́ǹsì ẹ̀ sórí Muhammad al-Madkhali thirty five years ló fi wà pẹ̀lú Sheikh Rabi nísìnyí àárín wọn ògún régé Sheikh Rabi wọ́n mi against ẹ̀ àtẹ́ǹdì ẹ̀ ni. sáàmà gbọ̀rọ̀ ṣẹ́kọ̀rọ̀ bí àbá nígbà àwọn kan ní ẹni ìfẹ́ dá sọ́rọ̀ yẹn bọ̀tà àwọn kan fẹ́ dá sí àwọn fẹ́ gbọ̀rọ̀ ṣẹ́kọ̀rọ̀ bí lórí pé Muhammadu bẹ́ẹ̀ ni Muhammadu adé wọn náà wọ́n ah, ni bọ̀ nǹkan báyìí ọ̀rọ̀ ẹni wá fẹ́ mú ọ̀rọ̀ àwọn àfáà súnnà tó yin ìkwán mùsùlùmí járe ẹ fi ṣe kọ̀rọ̀ bí lẹ́ni ẹ fi ṣe kàmánù jami lẹ́ni àwọn àfáà yòókù tẹ́yìn ẹni bọ̀dúwá fẹ́ sásábẹ́ kan sásábẹ́ kan kó ọ̀rọ̀ wọn wá tẹ́ fi yin àlùkwán mùsùlùmí tó sọ gbẹ̀yìn ṣẹ́gun bá nǹkan tó kú ní wọ́n ní minna ìfẹ́rọ̀ kì tẹ́ yín wọ́n sọ bẹ̀rẹ̀ ni wọ́n ṣẹ́gun bá nìyẹn tọ́jáde láyé 1999 kò sẹ́ni tó ṣe rọ́pù fún àwọn ìkwánu bíi sheikh al-albani rahimahullahu ta'ala sheikh abdullahi musallim lára àwọn sílẹ̀ndì sheikh usaimin ni ó sọ nǹkan tí afọ àwọn sọ lórí àwọn ìkwánu ni fatawa lajina alhamdulillah aya ti dúró àwọn nǹkan tá a rí ni so èmi ọkàn ní balẹ̀ tí bá tako ìkwánu ni any day any time ẹ̀ lè fi fatwa afá kankan fi takùrù torí àmọ́ rí pé yẹn ni ó easy láti lọ shi ma a jiri mubtadi alabi mubtadi mamadu adi kẹyẹ kìíní èmi ò ní báyìí lásàwọn kan yẹn ẹ káǹtì ní ouch tẹ́tẹ́bí tó bá ti ń sọ lèyàn kó mọ̀ pé àfáà kejì wá fún ẹ so kí wá ní àǹfààní ìyẹn ní àwùjọ títí wọ́n bí ah. èmi wà lò ká má ṣe fánù tí ṣe gọ̀rọ̀bì náà ní tí mò ń sọ ní pé aṣẹ́rí táwọn èèyàn bá mọ àwọn nǹkan wọ̀nyí nìyẹn ẹlòmí ò farabalẹ̀ ẹlòmí ò farabalẹ̀ before sáré before káwọn ìkwánu tó bẹ̀rẹ̀ àwọn wàhálà wọn nípa ogun Iraq àti Kuwait ibi tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ tó ti yọjú gangan nìyẹn before gbàyàn àwọn èèyàn bíi Muhammad Sururu nǹkan kàmẹ́rà wọn ń re àwọn ọ̀dọ́ ni láti lè fi tákù ìjọba ṣùgbọ́n bí tí fúrútù kìíní yẹn tí wọ́n ń jáde fúrútù burúkú rẹ̀ ó ní ogun Kuwait yẹn ni àtogun Iraq ilẹ̀ ẹ̀ làwọn àfà ní ayatu kibara mọ́ ti lọ báyìí la Salman Aura ti lọ báyìí ṣùgbọ́n kìíní kan ní wọ́n rí nǹkan ti kẹ́wọ́ nípa ẹ̀ òun ni pé Sheikh Albani àwọn àfà àyà nígbà ẹ̀ sàwọn wò pé hapu wà pẹ̀lú nǹkan tí àwọn Salman Aura sáfọ́ra wa ní sọ nípa rẹ̀ ṣùgbọ́n Sheikh Albani ó mọ̀ pé àpòsíṣà wọn kàn jọra ni lórí eléyìí mọ́nájì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mọ́nájì àwọn ó pẹ́ káwọn náà tó mọ̀ tẹ́wà kamanaju sọlá fi sọ rí ní alábí ń sọ níbẹ̀ mo sọ lánàá ó léyàn kan wá tó mú pòsíṣàn àwọn ṣe kọ̀rọ̀bí à ń kó ní láti wá ná kọ́ṣẹ́ ṣe kàlùbáni tá ọ̀rọ̀ àwọn Salman yẹ kó kílẹ̀ sí yìí ṣe kàlùbáni lè mọ́ tẹ́wà gbọ́ sí sílátù rúdà wà núrù ní ẹ máa ní ṣe kàlùbáni ṣe bláàsì ẹni yìí ṣùgbọ́n alábí fi kún mọ́nájú sọlá fi sọ rí pé ẹni yẹn ni last time tó ń rí nìyẹn alẹ́ ẹjọ́ yẹn hospital ló ti bá rẹ̀ àárọ̀ ọjọ́ kejì báyìí tíkẹ́ẹ̀tì Saudi ó mú ṣéètì ni ṣùgbọ́n ṣe kàlàbá ní para rí pé àwọn ènìyàn tó tọ́ wọn gbádùn ní àwọn sáfàrà nǹkan kan para rí pé wọn gbádùn so ní ìsẹ̀yìn rábà súnà kan tó yin sáfàrà àwálí nìyí náwọn àbá súnà tó gbádùn nínú àwọn àbọ̀wò ayà ti bọ́ọ̀lá máa ní ẹ̀ní rí àbábà ọlọ́run wọn tán sọ fún ṣe àwọn oníbídé àtọ́rọ̀ wọn clear di safaru di salman ó di ìdárúkọ àwọn méjèèjì ni ṣùgbọ́n iṣu sanfa ni iṣu magrawi iṣu adnan eh, iṣu mari bí ankan àwọn eléyìí ni kò ṣe alábí nìkan ló pọn àwọn lórí sunna ṣẹ́kù fèmí ni ó ń bẹ ní ọdún wọn tí mo di play ní adnan àwọn òòrí lónìí bídé àwọn òòrẹ̀ wọ́n nù pé káwọn yẹn mọ́ gbọ́ lẹ́kṣọ̀ rẹ̀ ní wọ́n láwọn ò sọ bẹ́ẹ̀ wọ́n pè kí ní ẹ̀yìn magrawi ní iṣẹ́ àbáàdì sọ wọ́n láwọn ọ̀fẹ́ ẹ máa àtẹ́ǹdì kí ní ẹ̀yìn náà ẹni ò sọ pé magrawi mùfẹ́rí kò ṣe mùfẹ́rí báyìí tá à ń sọ di iṣu lọ́dọ̀ títí wa èmi lè gbà pé ni magrawi sí kò túmọ̀ sí pé kí n fọ́ọ̀sì ẹ̀ lórí àwọn brothers wa carpenter bricklayer mẹkáníìkì tailor ṣe àwọn ìbárẹ̀lẹ̀ yìí nídìí kọjọ ọ̀rọ̀ ẹlòmí ti fi màgẹ̀kẹ́lẹ̀ pé náà ìdálò náà ṣe máa bèèrè ní wọ́n tẹ̀sí láàfà kan mẹ́sì màgẹ̀ráwí àbí kí náà alábí àlàbí mo forúkọ bèèyàn kan láṣì rí ni ìgbà tọ́rọ abúlásán márì bí ó tó ń tẹ̀bí gan àwùjọ wáyé báyìí ìgbà tí ó kọ́kọ́ mọ̀ pé àfúlásánì magiridi ló mọ̀ ń pè magiridi wọ́n ẹ̀ṣẹ̀ ń sọ pé náà kò ṣe magiridi máàrìbì ni ìlú máàrìbì ní Yemen magiridi ló ń pè wọ́n pẹ́ kò kàkankan pẹ́ ó kàn fáwọn èèyàn ń sọ òun náà sọ so fìtínà tí ó kàn wá ní èdè ká filẹ̀ at least ká ti ẹ̀ṣánú àwọn èèyàn ní gbogbo àwọn ìmọ̀ ìbò tó ti fọ́nrán wọn kákàkiri ní wọ́n ti lálàáfíà ara wọn ṣẹ́gun bá ti ṣe rọ́pù fún àwọn èèyàn ká ṣì gbọ́yé o àní ká mọ́ ṣe rọ́dù fúnra wa nìyí ṣe rọ́dù bí ikhlas bí adab bil ilm èyí ń kọ́ là ń sọ tó ní súnà bá ṣe mistake ní ó tẹ́ ń sin à ṣe rọ́dù fún ọ̀rẹ́ ọ̀rọ̀ pẹ́ ni yóò rẹ́ mi ọ̀rọ̀ àfá mi lẹ́ni yìí kọ́ òdodo ju everybody wa lọ ṣùgbọ́n káfí nǹkan ẹ̀ wá da ìlú rú níta ìyẹn làwọn oppose so ẹlòmí ọ̀fẹ́ àṣẹ òkè òun tààrọ̀ ọjà ní ìtààrọ̀ ọjà o lọ́gbọ́ ọdí omi tán ṣe ní tàṣẹ ní nílọrin before kí fìtínà ètò bẹ̀rẹ̀ ni mo ṣe ìṣára fáwọn nǹkan báyìí bẹ́ 2017 yá bí may or april ó wà lórí facebook náà kí fìtínà rọ̀hùndà kátìlá tó bẹ̀rẹ̀ ni àmọ́yá nǹkan míì tí mo dẹ̀ ti sọ náà before òwe míì change ọmọ sọ pé ọmọ yàwá tó pè mí wàláhì ọmọ yàwá yìí ni wọn gbàtúṣe kọ̀rọ̀ bí mi kò dẹ̀ sí tó fà torí àwọn tán sọ̀rọ̀ ń di wọn nínú àwọn bí àwọn akẹgbẹ́ títí wọn mí àbáwọn tán jù wọn lọ díẹ̀ míì tó ṣe pọ́n rí kan dá nǹkan rú ni ó wá jẹ́ kí ẹni yìí nìkan ní ìkórìíra fún ṣe so àbá ìgbà tó pè mí lónìí ah pé bọ̀ tẹ̀yìn wọ́n jẹ́ o ìpín mọ̀ táwọn gbọ́ nǹkan báyìí báyìí ah, ó tún wáyà wọn ṣùgbọ́n mi lè tẹ̀lé wọn ní tẹ̀lé àfọ́jù táwọn àfá mi bá sọ̀rọ̀ tó yẹn àwọn àfá ńlá ńlá tàrí pọ́rọ̀ wọn convince wọ àádìí mú ẹni bá dẹ̀ fẹ́ ti ṣe kúrọ̀ bí mú kó dì mú kò síjà láàrin wa lórí yẹn ṣùgbọ́n àtó bá tẹ̀lé ti ṣe kúrọ̀ sọ yẹn ó túmọ̀ sí pé kí ni ó tẹ̀lé òdodo ó gbọ́dọ̀ gbódódó ní àlò bẹ́ẹ̀ kọ́ ọ́nà ṣe ń ṣe tá a bá continue báyẹn ẹ̀yin ara yín náà yìí tún pín láàrin ara yín torí pé a lè agree lórí gbogbo individual kò possible so assalamu alaikum. naam àkọ́kọ́ èmi lọ́rọ̀ kan náà tí mo fẹ́ yan bí n sì máa yan lábẹ́lábẹ́ náà nù tí <laughs> n fi lò wọn bá àsìkò kínkínní tèmi máa ń lò. mo sì fẹ́ kí sèkò abdulrahman náà sọ̀rọ̀ mo pé aláwọn ọ̀rọ̀ tán fẹ́ sọ mo sì tó jẹ́gà náà sọ̀rọ̀ so ó ní wípé ẹnìkan mi létí ọ̀rọ̀ yẹn ni so ẹnìkan sọ pé eh, eh, juma anada ilẹ̀ ó sọ bẹ́ẹ̀ ẹni but ìyìn lè sọ pé kó bẹ̀rù ọlọ́run ìgbà tó ń sọ̀rọ̀ yẹn làákà ti jáde lẹ́yà rẹ̀ ni tí làákà yẹn bá padà yóò mọ̀ pé sọkúsọ lòun sọ mo á sọ fún ọmọ tá a ń sọ lánàá àmọ́ ní ọ̀rọ̀ yìí gangan kì í sọ̀rọ̀ ṣáàzù ti pilẹ̀ ọdún ẹni tó ti pilẹ̀ ni ọmọ ìyá wa Abdulrazak hafizahullah fatiwa tí wọ́n mú wá nígbà tí wọ́n bí wọ́n léèrè nípa Sheikh Alabi fatiwa tí wọ́n mú wá ló bí pé mas'ala padà ṣẹlẹ̀ láàrin àwọn àti ẹnìkan so tí wọ́n jọ ń fà so bọ́ọ̀rọ̀ yẹn ṣe pilẹ̀ nígbà tá a dẹ̀ gbọ́ bá tó ń ah wẹ́ sáǹdì wọn ni lóòótọ́ àmọ́ tó bá jẹ́ pé bí èmi bọ́pọ̀lọpọ̀ ṣe sọ yẹn pé ah kíní yìí kò yẹ kéèyàn ó sọ báyẹn lásìkò yìí níta sọ nìyẹn but ìgbà tí imam táwọn ó dá sí yẹn ọsàn abdulgani juma tí wọn ó dá sí ìgbà táwọn rí pé kíní yẹn nìyí

nàṣíhà táwọn kọ yẹn ibẹ̀ làwọn tó ti yíjú sọ́dọ̀ tiwọn náà ibẹ̀ náà tó ti yíjú wá sí ọ̀dọ̀ tiwọn náà so ẹ dákun ẹni tó kọ nàṣíhà pé ẹ jẹ́ ẹni ẹ làápè ní òun fìtínà nàbẹ́ni tó fẹ́ sẹ́tù ẹ má jà máa ṣàkóso fúnra wa ká bẹ̀rù ọlọ́run kò jẹ́ bá a rí yẹn ti jẹ́ ní ṣókí kò sọ àṣàmọ̀lá náà wọn làwọn fẹ́ sọ̀rọ̀ náà. Eh, ẹ̀sùn máa tí wọ́n ti rojú yìí ni tẹ́lá jẹ́ kan rojú yìí dáadáa ẹ̀sùn máa tí wọ́n ti rojú yìí ẹ jòkó sáyè níbi afọ àwọn alẹ́jẹ́ ẹ wọ́n ká lè rí náà rí الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه آه. نقدر مي امون máa àmọ́ kò pọ́sibù kí o já sí pé níbi gbogbo nǹkan pátápátá especially ní ìwà àjọra wa ń bẹ̀. èmi tí mò ń sọ̀rọ̀ yìí ni I was alleged ẹni tó sọ̀rọ̀ yẹn ni nínú ọmọ kéwù mi ni nínú ọmọ kéwù mi ni. ó ní kì í báwọn èèyàn ṣe pẹ́ kì í báwọn èèyàn ṣe pẹ́ tó bá yá nìyí á padà yà pẹ̀lú wọn. ká ní kó bá mọ̀ mí dáadáa ni ó máa mọ̀ pé mi ò kí ní àwọn ọ̀rẹ́ tó ẹni tí ò bá ti kí ní àwọn ọ̀rẹ́ tó pọ̀ ní àwọn tí ó mọ báṣe náà ní wọ́n kéré nítorí pé tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ ní pé al-mar'u ala dini khalilihi falyanzur ahadukum man yukhalil ọmọ ènìyàn àtẹ̀sìn àtiwà ẹni tó bá ń bá ṣe ìtẹ́mọ̀ rí lára ti tẹ̀ náà nìyẹn àmọ́ yá sọ́ra rẹ̀ o ẹni tó mọ̀ bá ṣe kí n tó sọ pé ọ̀rẹ́ mi ni lágbájá mo wà kọ̀ǹvíìsì pátápátá a máa ń jọra wa àwọn Yorùbá máa ní ọ̀rẹ́jọ́ rẹ̀ ìwájọ́ wà ní mọ́ ọ̀rẹ́jọ́ rẹ̀ kìí ṣe gbogbo ìwà wọn yóò jọra wọn o bóyá kí n kọ́kọ́ gbé báyìí àwọn ṣẹ́kù wá sàn kankan lẹ́ẹ̀kan wọ́n ní wọ́n máa ń sẹ́ǹdì àwọn àwọ̀sáìlù sáwọn mẹ́sẹ̀gìsì ní tí ó ní ṣe pẹ̀lú ṣé mọ̀tẹ́dì ni àbí kìí ṣe mọ̀tẹ́dì ẹni tó lè jẹ́rìí ní wọn bí báyìí ó sẹ́ǹdì àwọn ọ̀rọ̀ sí mi débi pé mo padà sọ fún wípé lágbájá ọmọ lágbájá mọ́sẹ̀ǹdì anything ẹ̀sìn ìmọ̀ kódà tó bá búyà láyà mi níbi tó ti ń ṣe wáàsí wàláhì ní fún lẹ́sìn nítorí pé mi ò rí dáadáa nínú kí n fún lẹ́sìn ìyá láyà mi ló bú ẹ̀hẹ́n àmì mi ò ní fún lẹ́sìn nítorí pé mi ò rí dáadáa níbi kí n fún lẹ́sìn ẹni tó búyà láyà èèyàn ẹ dákun kí ni wọ́n bá fún kí ni tí ó ṣẹlẹ̀ náà á sọ mí èèyàn náà tún sọ mí òun náà tún sọ mí ṣé kí ni yóò wá ní tán dé níbi tá a bá ti ń sọ yìí òun ló kọ́kọ́ bù yà láyé yẹn o àmọ́ tẹ́ ẹ bá fọ ìsìn ní ẹ̀yìn padà ajálẹ̀ bí. mi ò ẹtẹpínì ẹni sìn sẹ́ndì sí mi ta ni lágbájá kódà mo bá a débi wípé nísìnyí tó bá kọ́ọ̀lù mi wípé kí ni tí ní àwọn tí mo gbà deep down nínú ẹ̀mí mi ipò níbi díà ni wọ́n láwùjọ wa tó bá kọlù yí pé kí ni tí mo fẹ́ sọ nípa ẹnìkan nù wọn ni lásìkò yìí ni etí màá sọ fún ẹni pé mi ò ráyè àdúrí kí n ṣàánú ẹ kí n sẹ́ndì nọ́mbà ṣe kò wá sí ẹ bóyá <laughs> bóyá wọ́n ráyè àmì mi ni mi ò ráyè yẹn mọ́ nítorí pé mo mọ̀ pé tí n bá sọ ní òní gbà tó bá ti rágbà yẹn ní a kàn máa fà lọ etí ni nẹ̀tíjà ń o ti torí ẹ̀ béèrè yìí kò wá ní sí then lẹ́yìn ìgbà tí n bá dáhùn tán ní gẹ́gẹ́ bí n tí wọ́n ti sọ wá wá fún ọkọ̀ mi káàkiri láìdá kí n kúkú sí ni ìyẹn ni máa kó tì nǹkan kan ó wà ní tàbí ìbù ìkàmáàlì

alimami yahya bun ma'in ọkùnrin kan bẹ tí wọ́n ń pè ní alam bun sari bun abdullah alqashi wọ́n pè ní kazabu kí ni tí wọ́n pè kazabu jarhu ni àbí jarhu kọ́ jarhu ni alimami ahmad bun hanbal ńgbà táwọn fẹ́ sọ̀rọ̀ nǹkan yìí wọ́n ní lẹ́mú yẹ́kùn sọ́hìbà kazibin أن بن صاري بن عبد الله لم يكن ماذا صاحب كذب إنتم في الجراحة ولكن إمام عامد في عجلة إنتم في صحيح كي شيء ìdàkejì nǹkan yẹn òun ni àfáà kan fi sọ yí pé èèyàn Imamu ahmadu wọ́n sọ titi wọn báyìí ìyẹn mọ́ ìmáàmù yahya bin ma'in àwọn náà sọ titi wọn báyìí ní ìyẹn mọ́ àti kí ẹ̀dá àríwá ó súnmọ́ kó sí pé òkè ìkíní kejì wọn ni wọn mọ tí oníkálùkù wọn sọ nípa ahmed gonsaleh bùnà abdullahi ìkíní kejì wọn ni nítorí pé kìí ṣe tí wọn mú un wádìí káàkiri pé kí ni tí ayabu na'im kí ni tó kàn ká ahmed gonsaleh bùnà abdullahi kí ni imam náà kí tó sọ ń pa lágbájá òun lágbájá kálẹ̀mù yìí pé wọ́n yìí sọ pípín kí ni lágbájá sọ ń pa lágbájá kí ni lágbájá sọ ń pa lágbájá láàárín àwọn tí wọ́n ti lọ. eléyìí ni kì í ṣe ní tí mo yẹ̀yẹ̀ ń sọ ń bí ìbàyẹ̀ o ní tí mo ti fi báwọn èèyàn sọ̀rọ̀ dáadáa nígbà tí n bá ń sọ fún wọn yìí pé ká ṣe sùúrù fúnra wa. Abu Dawud àwọn ni wọ́n wá sọ yìí pé kí la Yahya ibn àwọn à ń sọ fún ìmáàmù Yahya bùn Ma'in níjọ́ kan yìí pé ah Ahmadu bùn Hanbal ó mọ̀ sọ báyìí ó sọ báyìí ó sọ báyìí nípa Amir bùn Saleh kẹ́mi náà ṣe ohun tí àwọn ṣéèkù wá ṣe ìmáàmù Yahya bùn Ma'in ni wọ́n pe ìdè kan tí tó ní agbára ní tó já sí pé kò dá wàhálà rẹ̀ láàrin wọn o ìyẹn ni màá fi ṣe ìgbẹ̀yìn ọ̀rọ̀ mi kò dá wà lálẹ́ rà láàrin ìmáàmù Yahya bùn Ma'in àti ìmáàmù Ahmad bùn Hanbal wọ́n ní mọ́lẹ̀ wùjú Ahmad bùn Hanbal mọ́lẹ̀ wùjú àwọn ti ṣẹlẹ̀ láàrin àwọn afá méjì làmìyàkùn sọ́ọ́hìbà kadìrì afá sọ pé kàdàrú al-Imam Daraqutni àwọn náà ló gbà nígbà tí àǹfà méjèèjì wà láyé Imam Ahmadu wọ́n ju dáwà kùtùmí lọ dáadáa Imam Yahya bin Ma'in ni wọ́n ju Imam Ahmadu lọ kí má sọ pé dáadáa bóyá díẹ̀ nígbà táwọn fẹ́ dá sí ní ẹ wo wọ́n ní asáhà fi ìlkọ́wù Yahya bùn Ma'in fi kì í ṣe àmì bùn sálẹ̀ o fíìmẹ̀ fi Ahmad bùn Hanbal ntí Yahya bùn Ma'in ní sọ nípa ntó sọ sí ìmọ̀mọ̀ Ahmadu Yorùbá ntó sọ sí ṣé alìdìde kéèyàn kan kó sọ̀rọ̀ mẹ́rin ní kó sọ tí ò dáa níwọ̀n àfáwà náà ni aṣọ́fúlá ń tẹ́ sọ sí lágbájá yóò ta ẹlẹ́ṣẹ́ mi fẹ́kì lóòótọ́ àmọ́ kì í ṣe ohun tó yẹ kẹ́ ẹ sọ sí lágbájá nìyẹn Yahya ibn Ma'in ju Imam Ahmad lọ o lọ́jọ́ orí ẹmọ̀ bí àgbàlagbà bá sọ fún ọmọ kékeré pé eré ẹ̀dá òun ni ẹ̀rẹ́ pé kò ní gbà àwọn èèyàn lójú bí kó ọmọdé sọ fọ́lá bí kí ọmọdé sọ fún àgbàlagbà ipa ah, ah, ah, bàbá yìí dẹ̀rù ni ẹni tó yìí ó rí gbàá ó lẹ́kọ̀ọ́ òun ti bí ìyẹ́yìn àzáàfi ìlkọ́wù Yahya bun Ma'in a lè rí láàrin ara wa nìkan mọ́ sọ ọ̀rẹ́ mi ni lóòótọ́ ẹ̀hẹ́ àfáà mi ni lóòótọ́ ẹ̀hẹ́ wọ́n sì sọ ẹni tó kéré sáwọn méjèèjì ló ń sọ̀rọ̀ lọ́jọ́ èrí أثار في القول يحيى بن معين ولم يتبين أمره لأحمد ọ̀rọ̀ tí ìmọ̀mù ahmadu náà sọ nípa ahmed bin sali ni kò hàn sí ìmọ̀mù ahmadu náà. kásọ̀ pé ìmọ̀mù àdáwọ̀ kúkú ni wọ́n fẹ́ràn ìmọ̀mù yahya bin ma'in débi pé kán fi sọ̀pọ́tì ntí Yahya bin Ma'in sọ ni wallahi ulaika munsifun fi ahkamihim jarhan wa ta'dila tó bá àdálà èèyàn ni wallahi ìsọ́fù wà nínú ṣíṣe nǹkan yẹn tí wọ́n bá sì jarraha náà ni ìsọ́fù wà nínú ṣíṣe nǹkan yẹn tó bá àdálà ẹni tó àdálà lè ṣe mistake gẹ́gẹ́ bí ẹni tó já ráhà kí n sọ ike lágbájá yìí onísúnnà ni mo lè ṣe mistake gẹ́gẹ́ bí màá ṣe ṣe mistake ní kí n sọ ike lágbájá yìí oníbídíà ni sẹ́yìn tá ń pèpè fún kí n wálé ìmáàmù dáwà kún ti ní àwọn náà padà sọ́run tí ìmáàmù Yahya bun Ma'in sọ. sẹ́yìn tá ń pèpè fún ń tá ń pèpè fún wọn bàjá wọn àjàrà ìmáàmù ahmad bin hanbali o nítorí pé ó àjálẹ̀ ẹni tí ó yẹ kí ó àjálà àmọ́ wọ́n sì wà lérí ta ni gbogbo àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ sì wà lérí ta ni amir bin sani bin abdullah sẹ́yìn tá ń pèpè fún lọ́dọ̀ àwọn kan lọ́dọ̀ àwọn kan èmi ò ní sọ pé mi ò ní bú èbú mọ́ o nítorí pé kí n bá sọ pé mi ò ní bú èbú mọ́ o lè gbọ́rọ̀ mi ní ọ̀la kò rí èbú ń bẹ̀ tó wà lọ mú ìta àṣẹ bẹ́ẹ̀ yẹn lẹ sọ pé ẹ̀yin bú èbú ibi tó bá ti yẹ kí n bú èèyàn ni màá bú yẹn ń bẹ̀ dáadáa sẹ́yìn tá ń pèpè fún ní ọ̀dọ̀ àwọn kan bí ṣe ìdí tí mo fi sọ pé mo fẹ́ káwọn èèyàn rí ojú mi òun ni pé bí iṣẹ́ ń jókòó ń bí ìbáyìí nìyí bí n ṣe jókòó bí bí n ṣe jókòó bí ìgbà yìí wọn nílò sọ kí n gbọ́ nítorí pé kí n bá gbọ́ bóyá kí n wá mú bì nínú ìbì tí ó dáńgbà yẹn wọ́n lè fi ní fáàkù tì sí ni láwọn tí wọ́n mọ̀ wípé ṣé ọ̀rọ̀ tá yìí nìyí. ó ní ó ní sáǹdì ti tèmi lọ́tọ̀ àmọ́ sáǹdì mi yẹn mi ò lè sọ wípé mi ò sí bí ìbàyí ma ní tí wọ́n fi sọ fún mi pé kí n má sí bí ìbàyí mọ́ nìí wàá kọ̀ǹbíǹsì mi o kó o dẹ̀ tó ní mi kọ̀ǹbíǹsì mi mi ò mọ iye tíra ti wà ká ṣáà tó bá di ní ọ̀la àwọn tí wọ́n àwọn táǹkọ̀ ń pa àwọn yìí tí n bá tíráfù lọ sí lọ ẹ máa rí mi láàrin wọn. kò sí ọ̀kan nínú àwọn àáfàá tí wọ́n jókòó bí ibà yìí tí wọ́n wá sọ fún mi pé kí ni tí mò ń wá láàrin wọn. sẹ́yìn ìyẹn ni mo wí pé ó yẹ kí ó jẹ́ ẹ̀kọ́ fún oníkálukú wa. nàṣíhà látàyè má padà sọ mo ti bá ń ṣàdéhùn ìpè mi ní sọmọ ń ṣàlà má padà sọ. ẹ má jẹ́ ká sọ nàṣíhà nàṣíhà ẹ má jẹ́ kí a sọ di tààyèrò nàṣíhà ká má sọ di kí ni fọ̀díhà wọ́n ló wa ọmọ ẹ̀yà wa táwọn yìí náà bá sọ̀rọ̀ yìí ó ní wọ́n mú ohun ìdígbà sọ fún ìjá ah, eléyìí ẹ̀bá ti sọ yóò bá àmúbi ò ní sọ fún yí pé ah, màá bá wọn sọrọ iṣẹ́ bó ṣe ń bí ibà yìí ni nàṣíhà ni nàṣíhà ni kẹ́mọ̀ sọ di kíni fọ̀díhà kẹ́mọ̀ sọ di wípé wọ́n ń ṣèmù wọn ni àbí wọ́n fẹ́ ṣèmù wọn ni àbí wọ́n ń tàbùkù wọn ni tó fi ẹjẹ́ sí pé tí n ṣe àjọ ń fàmì ibà yìí ni tá a bá padà á yanjú ẹ̀ ní ojú tá a ti fi ń wò wọ́n nìyí ní tó yàtọ̀ sí ìṣe nàṣíhà làwọn ń ṣe níwọ̀n ti pé ìwọ náà mọ̀ gbé káàkiri pé àfa àlágbájá nìyí àfa sì ò dànù bẹ́ẹ̀ ni nàṣíhà ni kì í ṣe fọ̀díhà ìṣe mò ń sọ láàyè yìí nìyí má padà sọ general yóò dùn mọ́ mi kó já pé àwọn tí wọ́n bá ń gbọ́ mi bẹ̀rẹ̀ náà nìyí káwọn náà rí gbogbo táwọn àfa àwọn bá ń sọ ń bẹ̀yẹn àsìnàṣẹ́hà ṣẹ́ẹ̀rí kò tọ́kú jásí pé a máa fi ẹnu àtẹ́ lu àwọn táàbá lè ṣe sùúrù fúnra wa táàbá lè ṣe sùúrù fúnra wa mi ò rí pé dáadáa kan ó mọ ẹ̀bẹ̀ lára wa gbogbo àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n láyé àfa wa ni wọ́n tí wọ́n bá sọ̀rọ̀ sáwọn àfa wa ń bí ibà yìí ó máa dùn mí o tá bá sọ̀rọ̀ sí wọn mẹ́rin ó máa dùn mí o àmọ́ mi ò lè ti torí pé wọ́n ń sọ̀rọ̀ sí wọn mẹ́rin kí n sọ pé mi ò bá wọn ṣe mọ́ àbí àwọn tọ̀hún náà sọ̀rọ̀ tí wọ́n ríra ni kí n sọ pé mi ò bá wọn ṣe mọ́ ẹ dákun ẹ jẹ́ ká mú kinní yẹn ní ẹ̀kọ́ kinní yìí ti jáde fìtínà yẹn ti jáde sẹ́ni fìtínà yẹn fìtínà àwọn àfáàní kì í ṣe fìtínà àwọn àwàmù eléyìí ní ṣókí ìmọ̀ràn ráńpẹ́ tí mo fẹ́ fún oníkan kájà fún torí ọlọ́run nàṣíhà nàṣíhà ni tí a jọ ń ṣe fún àáfàá àáfàá ń ṣe nàṣíhà fún àáfàá ni àáfàá ń ṣe nàṣíhà fún àjọ ń ṣe nàṣíhà fúnra wa ni sẹ́yìn nàṣíhà yẹn ni láàrin àwọn tí wọ́n jẹ́ àáfàá ni. ka í ṣe láàrin àwa tí a jẹ́ àwa gbogbo wọn pátápátá ni àfáàwà ni wọn asa allah subhanahu wa ta'ala kó bá ń ṣe dáadáa fún àwọn àfáàwà wàláyé àmọ̀ sọ̀rọ̀ tí òdodo ò ní síbẹ̀ gẹ́gẹ́ bá ṣe máa sọ̀rọ̀ tí òdodo mọ̀ bẹ̀ àtàwa àti gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa mò ń ọba allah wa ta'ala kó mọ̀ ṣẹ́rí oníkálukú wa kò انتي اون جو دودو اكي سنة اكي السلافية والسلام عليكم ورحمة الله وبركاته استاذ سعيد حمزة على اني تعليق الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته Ah, mo kí àwọn mọ̀ṣáìkì láti àná tí a ti wà nídìí ètò àti gbogbo àwọn ọmọ ìyá pátápátá àti àwọn bàbá wa tí wọ́n bẹ ní kalẹ̀ kọ́nàbà Allah subhanahu wa ta'ala kó gbà níṣẹ́ olóore fún wa ah, ẹ̀rí pé àwọn àfáà ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́tún lọ́sì ṣùgbọ́n ọ̀rọ̀ kan jáde lẹ́nu gbogbo àwọn mọ̀ṣáìkì tí wọ́n sọ̀rọ̀ wípé fìtínà fìtínà fìtínà tí àwa olùgbọ́rọ̀ àánú ó ti mọ gbóòórùn fìtínà yẹn tó tó pé bí àpẹẹrẹ ṣéèkù wa tí wọ́n sọ̀rọ̀ tán nísìnyí àwọn ọ̀rọ̀ wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ ó dàbí pé nígbà tí àti ẹ̀gbọ́n kan tó ń tuntun <laughs> kò fẹ́ yọ pọ̀lọpọ̀ tí ìbá mọ backward kò lè mọ forward sọ àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ tó ní kìmìnì but àwọn ọ̀rọ̀ ẹni yìí ojú fìtínà tí n tó wà ńlẹ̀ tó ń bí òun ni káwọn ọmọ fi wò yí pé n tó ń sọ bí ò bá yé ọ̀pọ̀lọpọ̀ ó yé àwọn àfa tó wà kalẹ̀ ṣùgbọ́n nàṣíyà tó fún wa ni wípé Sheikh Suleiman Hamza hafidhahullah tó wọ́n bá wa sọ̀rọ̀ lánàá mo fẹ́ rọ̀ wá tó ti ní àwọn tá a bá wà ní kalẹ̀ lánàá àbáwọn tá a ti sìn kalẹ̀ ẹ jẹ́ ká tún lẹ́kṣọ̀ wọn yẹn gbọ́ dáadáa tó ti ẹ tún gbọ́ èyí tí ṣe tàbíwọ̀ la ń ṣàlàyé fún wa èyí táwọn afáànà ń sọ ẹ̀rí àárí ìfọ́síwẹ́wẹ́ tí ó jẹ́ ìwòsàn fún wa lórí tó wà lẹ́yìn àárí kò sẹ́ni tó sọ fún wọn yí pé lé ọ̀rọ̀ alábí lé ọ̀rọ̀ ṣékùrọ̀ bí ọ̀bí ṣe ṣùgbọ́n tọ́pìkì tí wọ́n tíìtì lánàá yẹn nìyí ah kọ́lọ̀wọ́ àti kó bá àlékún ìmọ̀ àti àlékún báraka wọn wọ́n gbìyànjú gan wàláhì tó mú rọ̀ wá lọ́kùnrin wa àti lóbìnrin wa ká gbọ́ ṣẹ́rí tí tí wọ́n yẹn nìyí ó máa sẹ́ndì kí n sọ pé ok more meaningful message ìyẹn máa ṣe wá láǹfààní gan-an in fact yóò fún wa ní ọ̀nà àbáyọ láti lè gbọ́ àwọn ọ̀rọ̀ míì tó fẹ́ dàbí ẹni pé àfẹ́ gbọ́ yé láti lè gbọ́ yé.

àwọn èèyàn fẹ́ rí bẹ́ẹ̀ mọ́ ẹni tó bá jẹ́ kápẹ́ńtà kò bá jẹ́ mẹkáníìkì tó náà bá rí kó náà ní tó fẹ́ sọ tó ti yé àbẹ́ni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ àbójẹ́ àfáà tó bá ní tó fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí àyè wà fún láti wá sọ eléyìí dáa ju wípé ká má ti parí ètò ká má wá type ká má type ká má type ká má type ká má type wàláì fìtínà ni tó ti yé ẹlòmíì fẹ́ràn wàhálà ẹlòmíì fẹ́ràn fìtínà wọn ti parí first lecture láàárọ̀ àwọn kan ti gbé sọ́mírì rẹ̀ látòkè látilẹ̀ gbígbígbígbí wọ́n ti fún ní f9 subhanallah sheikh uh, dr fadil wọn ò ti parí kíní wọn wọ́n ti fún ọ ní ph àti kí ló tẹ̀lé f9 wọ́n ti fún ọ ní ph lórí facebook tí yẹn ń kaba yìí lẹ́yìn tí ò wá tòtí lẹ́yìn tí ò wá ṣùgbọ́n ẹlòmíì ti ní pé kí náà fẹ́ sọ̀rọ̀ kí náà fẹ́ sọ kí náà fẹ́ sọ ẹ̀dẹ́ kígbà yà wá kó fẹ́ tó ti yé ọ̀rọ̀ ṣe kálábí ẹlòmí lè torí ẹ̀wà jẹ́nà ẹlòmí lè torí ẹ̀wọ́ náà bẹ́ẹ̀ náà lọ́ọ́ ṣe kùrọ̀bí náà tó ti yé tó ẹ̀dẹ́ kásígbà yà wá kásí kalẹ̀ ní tí ṣe kàdùgẹ́lì tí wọ́n àti wọ́n sọ ṣe mistake lórí kinní yìí that should be two thousand and two two thousand and three tí ń bá ṣe mistake lórí ìgbẹ́ ọgbọ́n sahabu àwọn máa jẹ́ kí n mọ̀ ọ̀pọ̀ àwọn wẹ́bsáìtì mi pàtó tó stéèjì kan lèmi ní ah ọpọlọ tèmi ò fẹ́ gbé àwọn kìíní yìí ṣùgbọ́n Ọlọ́run fún wọn lẹ́bùn kan wàláhì Ọlọ́run fún wọn kan òun náà ní wípé Ọlọ́run ọ̀tọ̀ ni kíyàn nímọ̀ ọ̀tọ̀ ni kíyàn lè mánéjì mọ̀ tó ti yé bí ẹ̀bẹ́ ọ̀pọ̀lọpọ̀ bá nímọ̀ àti mánéjìmẹ̀ntì mọ̀ ìyẹn ló máa ń le jù ní tó bá ti mọ̀ nísìnyí á fẹ́ káwọn èèyàn kí kán mọ̀ pé òun mọ̀ á fẹ́ dàálẹ̀ tó ti so ó wọ́n lẹ́yìn tó dá sí pé tọ̀ ó lè di ìmọ̀ lọ́wọ́ fún ten years nígbà tí ó bá pàfà níbẹ̀ ọlọ́run fún àwọn ní kìíní yẹn mo rántí pé a máa sábà sọ nígbà tí wọ́n wà mẹ́tún pé ah fìtínà yìí tó bá já wọn ni ọlọ́run jẹ́ kó já ọ̀lú wa because àwọn rí arí tó ṣẹlẹ̀ káàkiri gbogbo àwọn ìlú yẹn nìyí nílùú yẹmẹ́rin ni láwọn ìlú mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yìí so tí wọ́n sọ fún wa kì í ṣọ́rọ̀ pé ṣe kálábí ṣéèkì kan bá dáa rẹ̀ kọ́ nítorí sọ ni pé báwọn àfáà kan bá bà dáa rẹ̀ sí àwọn àfáà kan náà kọ́ àwọn náà àwọn wà sákọ̀ rẹ̀ tó dẹ̀ jẹ́ àwọn àfáà gbà tó dáwọn àfáà gbòòrí yanjú ìbò ni ẹjẹ́ ká kólà kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà ẹni tí ó yanjú ẹ̀ yóò tó bá fẹ́ gbé níbi tó yẹ kó ti gbé yóò gbé lórí àwọn àfáà gbà yẹn lọ́gbà tí wọ́n sì kú wẹ́n pẹ́ àwọn báyẹn bá ti kú sí ni àlẹ́ nípa nítawà rí àwọn òrì àbí ṣùgbọ́n ń tọ̀ àwọn àbáyé wọ́n rí ju tarí lọ wọ́n ìtún bẹ láyé tó ti yé so then ọ̀rọ̀ eh, tó wà nílẹ̀ yìí kí ó yàtọ̀ sọ́rọ̀ ìkùnwánu kó sára nǹkan táwọn nǹkan kọ láti lọ ní nìyẹn pé ẹ̀rí wọn ìkíní kan pàdáfísà bóun ló ṣe wá jọra wọn ọ̀rọ̀ kíyàn ṣe tàbírù kúrò níbi jamaatul ikhwanul muslimin èmi ò máa fóò ní súnà kan tó ti yé bóyá ayéhà ni o bóyá náà wọn lájú náà ni o wọ́n sọ pé rárá o kí ni yóò rí bẹ́ẹ̀ o èmi ò máa so ìyẹn dẹ̀ lè yìí a sì mọ̀rọ̀ ewu tó ń bẹ nínú ìkùnwánu sí pẹ́ẹ́pẹ́ àwọn àsùnkọ́ ń bẹ tíyẹn bá mẹ́nu bọ̀rọ̀ ìkùnwánu bá ṣe mẹ́nu bá nísìnyí yóò nira fún yàn yóò nira fún yàn láti lè mẹ́nu bá ṣùgbọ́n nísìnyí ìjọba sọ ẹ́ ni tòkì kódà kò lè sọ pé ìkùnwání lòun àwọn táìmù kan bẹ tí wọ́n ti sọ tọ́dẹ̀ yìí rí sọ tó ń sọ ní àsọgbé ṣùgbọ́n nísìnyí tó bá sọ à <coughs> so ìjìmọ̀ ò ti ń bẹ lórí rẹ̀ so ibi táwọn èèyàn ti ṣe ọ̀rọ̀ wọn gbọ́yé nìyẹn pé wọ́n sọ pé àti ọ̀bá ti tí ìjìmọ̀ bá ti wà lórí ẹnìkan wọn lè bàjá ara o n tó ń sọ ni pé ìgbà míì ń bẹ tó dá sí pé ẹni tí wọ́n bàdá tó tó ní dídí àgàgà fún rẹ̀ nìyí ẹnu lè mọ́ gba àwa tá a bà dára báwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ nípẹ̀ ká má lè sọ ọ̀rọ̀ ẹni yẹn láwọn àyè míì níbò míì ṣùgbọ́n níbi tẹ́nu bá ti kò pé àá bẹ́ẹ̀ bá sọ àsọgbé ni ìyẹn rí sọ so sọ̀rọ̀ sọ pé ọ̀rọ̀ ìròde ìjìmọ́ nìyẹn so adákùn mo rọ̀ wá àwa tá a wá lánàá àtàwa tá a wá lánàá èdè ká tíra ká gẹ́ẹ̀tì lẹ́kítọ̀ tí Sheikh Suleiman Hamza tí wọ́n fi fún wa ń dánilẹ́kọ̀ọ́ lánàá wọ́n gbìyànjú púpọ̀ wọ́n gbìyànjú gan-an so ọ̀rọ̀ jamaatul ikhwan ó yàtọ̀ tó ti yé ní november tó lọ yìí oṣù kejì sísì àwọn ayá tìbárò làmà wọ́n tún ní ṣì fatuwa mi lórí àwọn ikhwan níta fi rọ́nà lọ nìyẹn níta fi rọ́nà lọ ẹ́rí pé àwọn tí wọ́n fẹ́ gbé wọn wọlé náà nìyí wọ́n ni a kò rí bẹ́ẹ̀ àwọn àfáà wa àwọn àfáà ẹ wá mú ọ̀rọ̀ thirty years ẹ mú ọ̀rọ̀ twenty years lórí ọ̀rọ̀ five years to this time lórí ọ̀rọ̀ two years to this time lórí ọ̀rọ̀ just a year a month sísìn so arọ́nà lọ níbi yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Ah, ah, jẹ́mọ́ tí yóò bá ti tẹ̀kìlì lókù tí yóò bá fọ́sẹ̀ lómi lórí ráìsì lókù ìwọ mú títí ẹ̀ olé iná nǹkan yóò mú títí ẹ̀ ni ṣùgbọ́n mo tó rọ̀ wọ́n lẹ́ẹ̀kan sí tó ti yé ẹ̀rẹ́ ká lọ gbọ́ lẹ́kítọ̀ Sheikh Suleiman Hamza tí wọ́n ṣe ní àná kò sẹ́ni tó sọ fún wa pé wọ́n á discuss àwọn alábí àbí wọ́n yọ̀rọ̀ bí wọ́n tírìtì pé tápà kan bá bàdá bóòlì àṣẹ ń bá kíní àwọn kan bàdá àwọn kan bàdá bóòlì àṣẹ ń bá lò wọ́n fún aláàdì nídàlẹ́gọ̀ tó wà òkè dáadáa kọ́nà bá aláàsùn wọn kọ́nà bá tún bá fún alẹ́sùn rẹ̀ eléyìí ni tààlẹ́kùn tẹ́ mi lé díẹ̀ lórí èlé kábẹ̀rù ọlọ́run tá fẹ́ sórí íńtánẹ́ẹ̀tì tó ti yé mo ma àwọn ojú kan mo ma àwọn ojú kan báyìí wàláì lánàá tí tó sùn lánàá ó fẹ́ wọ bí bí nǹkan bí twelve mo kàn ń báyìí mo ah, eléyìí wà eléyìí wà eléyìí wà eléyìí wà bá ṣe ń dá fìtí náà lẹ́nu yẹn ẹlòmíì náà tí ò mọ tó dẹ́nu yẹn tó present lórí internet ó dáa ní ok it's true ah, it's true pé inú ọmọ wa dùn pé àwọn èèyàn comment lórí kíní ẹ lórí àwọn kan tó ń ṣe kíní wọn náà nídìí àwọn kan wọ̀nyí ah nídìí ẹ̀ ó dọ́wọ́ wa o wallahu alam. àwọn ìsáàtù wa náà sọ ọ̀rọ̀ bọ̀ ṣẹ́rí ah, ọ̀rọ̀ kan bẹ tí a tún pè wá sákèèsí lábẹ́lábẹ́ lọ́rọ̀ tèmi. àgbò <laughs> ah, mélòó <laughs> so ẹ rí i pé ustaz wa gbà tí wọ́n ń sọ̀rọ̀ sí wọ́n mú ọ̀rọ̀ ìgbà tí wọ́n là nábì kọ́ ìyàwó ẹ̀ ànábì ò kọ́ ìyàwó rẹ̀ wọ́n mú wa ta ló mú wa náà sẹ́yìn mẹ́rin ustaz wa tí wọ́n kó yẹn sẹ́yìn fi ustaz wa náà kó jazakumullahu khairan ṣe rí ọ̀rọ̀ yẹn nínú àwọn fíkìú tẹ́lẹ̀ rí mú bẹ̀ ni wípé a máa ń sábà sọ wípé ẹnìkan ò gba kábàrù síkọ̀ kò gba kábàrù síkọ̀ sẹ́rí síkọ̀ tó bá gbé kábàrù wá tá a mọ̀ pé tá a bá gbà á báyẹn fìtínà ní òbẹ́ẹ̀lẹ̀ àìgbà báyẹn o á wá díẹ̀ sábà pé tó bá ti gbé kábàrù yẹn wá pé síkọ̀ ni àmọ́ tá a bá gbà á báwọn yóò bí fìtínà so a wá díẹ̀ náà ká tó gbà torí fìtínà tó lè bí tá a bá gbà á bá yẹn nígbà tí wọ́n lá nábì kọ gbogbo ìyàwó rẹ̀ tí wọ́n ń sọ lójú ọ̀nà tí wọ́n ń sọ nílé tí wọ́n ń sọ mọ́ṣáláṣí ṣé gbogbo àwọn sábẹ́ yẹn ṣe síkọ̀ fìkọ́ọ̀tù fìkọ́ọ̀tù ni gbogbo wọn wọ́n pọ̀ bàjẹ́ ṣùgbọ́n gbà tí wọ́n rú pé ọ̀rọ̀ yìí tá a bá ní ká tẹ̀lé yín báyìí fìdí náà ó ṣẹlẹ̀ kí ló lọ ṣe ó lọ bá ànábì ni pé ṣé lóòótọ́ ló kọ̀ wọ́n ànábì ni rárá ṣáwọn sábẹ́ ṣe síkọ̀ ni bọ̀tán bá gbà báyẹn kí ni ó ṣẹlẹ̀ fìtínà ni ó ṣẹlẹ̀ so tí èèyàn kan ní èèyàn kan gbọ́dọ̀ wá bá yín ẹ wá wádìí tó sọ òtúmọ̀ sí pé ẹ é ló purọ́ tẹ bá rí pé nǹkan yẹn tẹ bá gbà báyẹn yóò bí fìtínà ẹ wá díẹ̀ náà ni láti má jẹ́ ó bí fìtínà so àìmáyé irú ẹ̀ tó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn afáàmì fẹ́ máa mú àpèjúwe wa kó má bàa gùn púpọ̀ ni so torí ẹ̀ eléyìí jẹ́ nù àkíyèsí tí mo fẹ́ ká pẹ̀lú àwọn sí Sheikh Abdulrauf Ballo ah, ẹ lọ́rọ̀ mọ́ni. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه أجمعين أدوك فون ولن الله أبتي يكو وجسين لتي أنا سيكون إنه يليري ìtí ó jẹ́ mọ́sálásí láti ní tí a ń gbéyẹ̀wò ń bẹ̀ kọjá tí ọlọ́ngọba àti ànábì ẹ̀ sọ abẹ́lọ́nkí mọ́sálá ìgbà kó sì ṣe kí ni o kí mọ́sálàì fún wa ní àgbọ́yé lórí àwọn nǹkan tí a kọ́ kò kí gbogbo àfáwà tí wọ́n wà ní kalẹ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn tí a pè tí wọ́n jẹ́ wa láti wá sí wa láǹfààní kọlọ́m kí wọ́n ìgbàgbìyànjú náà ní jọsùn fún wa àti gbogbo wa náà ní àpapọ̀ ara tí èèyàn máa ń fi àsìkò ẹ ṣe èyí ọlọ́run ọba yọ́nú sí náà wá sùkò tí a ní kábàámàdé lórí òun náà sùkò tí a bá lò fún tọlọ́run kì í sì pọ̀ jù àfi bí òbá tán ní tó lókù ṣùgbọ́n tí a bá wo aago wa náà a rí i pé ọjọ́ ń lọ náà ni agbálẹ́gbọ́ ọjọ́ ń lọ ni ní ìbámu sí ntójẹ́tọ̀ bí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni tábà máa ti ń bẹ lábẹ́ ká máa fàṣkò lẹ̀ fọlọ́m á ní ká máa lò lọ láíláí ká máa sábàtà fi hadith Abi Hurayrah radiyallahu anhu wọlé hadith hadith tawil fil wa Muslim nípa pé bí a bá túká báyìí ó tó láwọn special àdúrà táwọn màláìka ó máa ṣe fún àwọn èèyàn tí wọ́n bá jọ orújọ kó báyìí kún mọ́ yìí tí ànábì ti sọ fún wa lọ́tọ̀ kọlọ́n kí ó mọ̀ sára jẹ́ kí gbogbo ẹ̀ kí ó máa jẹ́ tiwa ní dáadáa ẹ rí i pé àkọlé ti dáúrà ti àsìkò yìí àti àwọn èyí tí ó ti ń wá tẹ́lẹ̀ náà òun náà ni nahwa fahmi ad-dini as-sahih bóòlù á gbọ́ ẹ̀sìn wáyé ní àgbọ́yé tí ọlọ́láàfíà lẹ́bá sì wo gbọ́n topic tí wọ́n kọ sínú ẹ̀ náà tí wọ́n afá ti bá wa trace a rí pé tí a ní signal àárọ̀rọ̀ kúrò nínú kí agbọ́yé ni torí ẹ̀ bí irúfẹ́ ìjòkó ìbá tún wá bí a ṣe máa ń sapá bẹ́ẹ̀ náà ni kí a tún sapá a sì rí pé kálukú wa náà lágbìyànjú kọ́lọ́nkọ́ mọ́sálá ìsan wa ní ẹ̀san rẹ̀ ní àkótán ọ̀rọ̀ tèmi níwọ̀n bá sókè tí wọn ò ní gbàsùkò rárá lórí gbogbo àwọn nǹkan tí àwọn àfáà nípa iṣu tí ó jẹ́ ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí òun náà ni ti gbogbo wa náà tí a ti gbọ́ yìí eléyìí sì ni kò ṣeé ṣe kí ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò ṣeé ṣe kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò máa wáyé bẹ́ẹ̀ ṣùgbọ́n túrú àgbọ́yé ó pàtàkì púpọ̀ fún wa kí a gbọ́ ẹ̀sìn wáyé má ì tún ra àwọn àfọ́ àwa náà gbogbo orú àwọn iṣu tí ó bá jọ mọ́rọ̀ mu'amalatu al-mubtada ìbáwọn tí wọ́n jẹ́ aládàáda lẹ́lò gbogbo ẹ̀ náà láti sọ tẹ́lẹ̀ káyì tún mọ́ ká tún ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn èèyàn torí wípé tí a bá gbọ́ yé dáadáa báwọn tí wọ́n jẹ́ ẹni ìṣáájú wa náà bí wọ́n ṣe bá wọn lò àwọn náà mọ́ sí mura'atul maslaha wal mafsada eléyìí jẹ́ ọ̀kan ẹ̀rí ẹni báyìí o àwọ àǹfààní tó lè mú wá àti láburú tó lè lè jáde lábẹ́ lẹ́yìn náà Sheikhuna Saidi Amsa wọ́n sọ̀rọ̀ kàtàlá ìpẹ́yìí inú ọ̀rọ̀ wọn tí wọ́n mú wà náà ni pé ìṣirọ́tù lè jìmá ìfẹ́ tàbí ìṣàkíṣẹ́yìn yẹni dọ̀là lónìí kí a máa béèrè fún májẹ̀mú pé àwọn èèyàn gbọ́dọ̀ pé yẹni pé nu àwọn afáfọ́ ó gbọ́dọ̀ kù ká tó pe ẹni báyìí ní elébídíà dọ̀là lónìí anù ni ṣe húdà látọ̀dọ̀ wọn tí wọ́n jẹ́ ẹni sáájú wa so àwọn àtàwọn ìyàwó tí àjọ ń fa iṣu yìí mahallul ittifaq ara bí ta ti jọ ní agreement yẹn àwọn àgbà bẹ́ẹ̀ ìpèrè kéèyàn sọ pé gbogbo àwọn àfa pátá wọ́n gbọ́dọ̀ péjú wọ́n gbọ́dọ̀ sọ nǹkan lórí ẹ̀mídíà kan ká tó lè gbà lé ẹ̀mídíà àwọn òmùmọ́jẹ̀mú yẹn wá àwọn afáwa wọn jòkó lẹ́yìn ní ìmọ̀ bóyá ẹ̀hẹ̀n kí máa sọ̀rọ̀ sáájú àgbà bẹ́ẹ̀ sì náà ọmọ ìyá tí wọ́n sọ yìí náà rí àwọn náà láwọn ò gbà ó túmọ̀ sí lórí tẹ̀bí ìṣàkì àwàgbọ́n ti fi àyè ìtìláàfù lẹ̀ tó tẹ́ bá ti wá fàyè ìtìláàfù lẹ̀ atman s gbọ́dọ̀ fílẹ̀ tó tẹ́ bá ti fàyè ìtìláàfù lẹ̀ ní kò sí nǹkan kan ṣẹ́gun náà eh, tàjídé Usman wọ́n sọ̀rọ̀ fún wa lánàá fi tó bá mú wa máa ní ìtìláàfù fi sọ̀láàtina wà fi àkámi síyámina wà fi àkámi hajjina àfihàn ah, bá ní ìtìláàfù lórí kí ni o eh, alhukumu ala yani ala ashkaz awul ahkamu ala ashkaz kò ní jẹ́ tuntun ẹni bá lóun gba ìtìláàfù nínú gbogbo àwọn masáìlú náà ìgbà ni àtàbòdíyà àwọn isu sàkàkà lẹ́lẹ̀ tá a fi ń sin lọ́yìn ṣùgbọ́n wọn gba ìtìláàfù fi ókùnmí alala ashkas ẹni yóò máa ń dín sí ìtìláàfù gbọdọ̀ wà kò jẹ́ sẹ́ni jẹ́ ọ̀sọ̀ tó lẹ́ni tó bá ti sọ yẹn ni ó ti sọ wípé ọ̀ràn èèyàn ni kí ẹnu àwọn afá kò fi tẹ̀bí alala ashkas so ó ti padà sí di àánú tá à ń sọ náà nù sotori àwọn kan wá ń bẹ tí ńgbà míì fi dalala wa fil huda èèyàn lè jẹ́ni tó mọ̀nà tí ò ní tó ẹni tá máa fi ṣe imtihan èèyàn sì lè sọnù ká máa fi ṣe imtihan fáwọn èèyàn sókè ànù èèyàn tó dé lẹ́bùn pa máa fi ṣe ẹ̀sáàmù fún èèyàn ìpè mọ́ra yóò ká fi fúlàn ànù rẹ̀ gbọ́dọ̀ débì kan ànù èèyàn ìdarí sáà fáwọn máa ń ṣe níjọ́ mi ẹ̀rí sokáyì tó máa béèrè pé màrá yóò kàfi fúlàn lágbájá tó mọ̀nà yìí kí ni opinion ẹ lórí ẹ̀ ìmọ̀nà ẹni yẹn náà yóò débì kan makana rẹ̀ ipò rẹ̀ nínú ẹ̀sìn yóò débì kan àwọn kan bẹ́ẹ̀ tẹ̀lé máa béèrè pé màrá yóò kàfi fúlàn ìdá akọyẹ ni kóta mọ̀tẹ́lì ìdá fa anta sunni ìdá kóta yẹ ni sunni fa anta mọ̀tẹ́lì no ṣùgbọ́n àwọn kan wọ̀nyí ara ń tí ó yẹ ká gbọ́ yìí ni lẹ́yìn náà ó lè pé ahammu ma yahummuna nanu fil markas markas ahli sunnati wal jamaa hidayatu al-khalqi èyí tó jẹ àwa lógún jù nínú markas ahli sunna hidayatu al-khalqi bóò láti fẹ́ tó àwọn èèyàn sọ́nà ni wa kama ta'lamuna anna al-hidayata hidayatani hidayatu al-irshad wad-dilala wa hidayatu madha at-tawfiq wa hidayatu at-tawfiq laysat biyadina innama hiya biyadillah kí ọ̀rọ̀ èèyàn rí bó ti ṣe fẹ́ lágbègbè ìmọ̀nà ọwọ́ ọlọ́run nìkan nìyẹn wà ṣùgbọ́n ká lè ṣàlàyé pé léyìí báyìí léyìí báyìí léyìí báyìí fáwọn èèyàn eléyìí lè tó jẹ àwa lógún jù ẹni kìí ṣe pé bóòlù àti ìbàdá àwọn kayfa nubaddi'uhum wa kayfa nufassikhuhum wa kayfa nukaffiruhum wa nunaffiquhum wàwàwàwà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbọ́dọ̀ já sí àtẹ̀bí wàtẹ̀fsík wàtẹ̀kfír wàtẹ̀nfík gbogbo ẹ̀ pátá yẹnìmí ń dín nínà inú ẹ̀sìn wa lọ́wà ṣùgbọ́n kì í sì yẹn ló lórí ń tó jẹ àwa lógún jù eré yẹn sì kọ́ làá mọ̀ sá gbégbé yàrá wa ara gangan mọ́ ẹlẹ́nu ọdún yìí mẹ́lẹ̀ mo ti bàdá akẹ́lọ́kà pẹ̀lú yẹn lẹ́yìn náà akámu dúnìyà tẹ̀sílẹ̀ fani akámẹ́lẹ̀ akẹ́rẹ́ ayọ́lá ẹ̀kọ́ ìdájọ́ ayé yàtọ̀ sí ìdájọ́ alùkìyàmà tábàsọ̀ yọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ayáwa tí wọ́n jẹ́ kí ni o ẹ̀ ẹ̀ gilman ẹ̀ ṣe ní sẹ́kì àti pé ọ̀pọ̀lọpọ̀ ní gilman tọ́ra mọ́ ìgbé ara wa lẹ́yìn bá kàn tara ẹ̀ lókù jàwá ẹni tí kankan mà bí ọdún márùn ọdún mẹ́wàá sí ìṣẹ́jú òde sọ̀kan kan náà lọ wa yi ọ every hour jẹ ọba one billion kò wá àwa pérépéré tí ta tú fún àwọn wo ni <laughs> ta n'i jẹun tani jẹ́ tọ́já ń gọ́rù báyọ̀ wa nàìjíríà yà fà tí ó lóun ó ṣe jẹ́rí yóò lóun ó ṣe scott wa yóò forí sọlẹ̀ ní ìsinmisẹ́kì àti sọ ní nàìjíríà tájọ́ wa yìí tẹni bá dẹ̀ dán wò lókèrè náà rèé à yóò bá lákọlákọ nù ní kárìjì nàìjíríà mo ń sọ ẹnìkan lè ṣe scott ẹnìkan ẹnìkan kò lè ṣe scott ẹnìkan àfẹ́ni ọlọ́mọba ṣe scott ẹnìkan so àwọn èrò sínú ẹni fẹ́ mọ̀ ẹdẹ́rùbà pé nùsítù hàn wà nùlíkù hàn wà nùdàmírù hàn nùmọ̀síkù hàn nùfà ìrọ̀n gbogbo ẹ̀ bá dé nígbà bá dúólé lórí àdúólé lórí pẹ̀lú ẹ̀rí ni sọ́nù àwọn nǹkan tó yẹ kó yé wa ni pé hakamu duniya tẹ̀kítẹ́lì fún ni hakamu àkẹrọ ìdájọ́ ayé ó yàtọ̀ gédéńgbé sí ìdájọ́ àkìyàmà kọ́nù bá dẹ̀kù ṣàkìrọ̀ ni ó ṣe ṣe ń gbà mí ká bá dá ìnìkan tó ṣe pẹ́ni ta bá dá àyẹ yóò sì wà àlùjánnà before wà bí ẹgbẹ̀rún ọdún márùn-ún irú ìtàsọ yẹlò mẹ́tò lè ka wọlé rí pé ee àgbákò tí ó bọ́ sẹ́yìn ilẹ̀kùn ìwọ tó bá ka mọ̀júmọ́ fàtàwà ẹbí lùsẹ̀ ní ara rà gbogbo tí mo sọ yóò ọgbọ̀ yìí sọ́dọ̀ bàbá bàdé ń bí díà àbáṣe bàdá èèyàn gan alásàdé ilé ìfẹ́ rọ́ọ̀dù wọ́tẹ̀kì pa bàdá èèyàn kan èèyàn túmọ̀ sí adájọ́ ọ̀nà lé lórí ọkà farná no ìrìnàjárì náà ṣàtúnṣan bàbá ti ájúrù fẹ́ èèyàn kan kò túmọ̀ sí pé níta ti ájúrù fún yẹn kẹgbọ́n yẹn yé dáadáa tó máa ń sọ pé bàdá yẹn bàdá yẹn kálukú kan bẹ́ gánran gánran gánran gánran kí n gánran gánran rẹ nítawọn àfáàrí tí wọ́n ń sá sẹ́yìn tí wọ́n ń sá sẹ́yìn ẹ́ wàláyé ayẹni anọ́kùtì ha ẹni fi tàbí ní ṣáfsìn khairun min yẹni anọ́kùtì afitẹ́bí káṣe tàbí ìlú èèyàn kátọ́ án ó bẹ́tà ju kábàdá èèyàn ní kí ni ó kátọ́ án kábàdá ẹ̀ lọ gbogbo àmọ́ sáyìlú yìí pọ̀ rẹpẹtẹ ṣe pé abáde a máa sọ ní public lecture ilé ó kún kí sọ̀rọ̀ ọdún kan kẹkà máa mú lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ máa mú lóṣooṣù ṣùgbọ́n tá nǹkan pọ̀ èèyàn mo lórí káàdì ìwé kan náà alánàjẹ alùrùdú dàmáyà ṣégúlà náà ṣáàgìlà ẹ máa sọ rùdú dìdí ṣégúlùkún aṣáàgìl nàṣíyà tí ó tà lẹ́nu ẹni tí ń sọ nígbà tí ó pọ̀ kọjá rùdú dùn ni èmi náà lóbi gbogbo orúkọ ìtàn sọ yìí àǹfààní tó èèyàn fẹ́ jẹ lọ́dọ̀ wa ń lù yìí ó kọjá pé ká máa sọ pé fúlàní mo fẹ́ dé ká èyí tó jẹ́ wá lógún jọlẹ̀ amúrú bil ma'rufi wan nahyu anil munkar ntọ́lọ̀ ń gbélé wa lọ́wọ́ nù bí bó ṣe rí nù ìyẹn sì láàmà ṣe fẹ́ ní bọ́ọ̀dì kódà ńgbà mi a lè ṣe dé lẹ́bù kan tẹ́lẹ̀ mi yóò rò pé a ah, qad baddahu yẹni fi ata kaza wa kaza ó tọ́ ifata kaza wa kaza islam kaza wa kaza pé wọ́n ti bàdá àwọn èèyàn báyìí máa ná lámúnà bàdé òhun tó ń ti pé àbàdá àwọn ṣùgbọ́n nǹkan rù wa lórí tí wọ́n ń ṣe tí ọ̀dà ànígbà a máa ṣe yẹn mọ́lá abúadín wọlé akọrọ̀bí fáwọn tó jìnà àtàwọn tó súnmọ́ ìdí ìsìláàmù pàwọ́ aláṣẹ nìyẹn so à ní ṣe báyìí báyìí pẹ̀lú èèyàn àti ká máa ṣe tẹ̀kílẹ́dì pẹ̀lú èèyàn kan so gbogbo àwọn kan wọ̀nyí nítorí yẹ kí a gbàgbọ́ yé ẹni lákòótá kí a farabalẹ̀ gẹ́gẹ́ bí àwa tí a jọ mọ̀ ẹ̀yà nàṣí àmọ́ ní fún gbogbo alápapọ̀ kí ní báwọn tá wà lẹ́kọ̀ọ́ nìkan àbáwọn tó wà lọ́rin àbí Ìbàdàn àbí nìkan so gbìyànjú láti rí pé a farabalẹ̀ àwa tí a sì jẹ́ àfáà mo ń sọ ilé náà generally kí a rọ kárí àwọn èèyàn ní rírè tó ṣe wípé yóò bí dáadáa fún ọjọ́ iwájú wọn àti kíni àti dáadáa Islam ní gbogbo ibikíbi tí a bá wà eléyìí náà ló lè mú èrè bá wa ni sọ̀rọ̀ dáwà gangan fúnra rẹ̀ ó ní di fíkíù tẹ́ bá ń gbọ́ fíkíù dáwà àwọn àfáà sọ lórí ẹ̀ tí wọ́n dákẹ́ ẹ̀yìn so gbórú yẹn ni àbáwò fi mìíràn wọ́n kọ tíra irú ẹ̀ aṣíkà abdulaziz mubaz àwọn àkọ tíra lórí àtàwọn afáàmì àtàwọn afáàmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni so dáwà sí ṣe gangan fúnra rẹ̀ bá ti ẹ̀sìn pẹ̀lú aláàlú sunna wa sálàfí wa kìnní kan ta ló lẹ́tọ̀ọ́ sí kó lẹ́kọ̀ọ́ nípa bí ìyànjẹ́ pépè jù tí ìbá sà wà ní so gbogbo àwọn kan ya gbọ́dọ̀ mọ̀ kí ó tó di pákà mọ́ gbéra wá ta kálukú náà bá dẹni tó yẹ pé kò ní bìkítà yóò kàn mọ́ sọ sọ́rọ̀ ẹ̀sìn àrífí fún ẹ̀sìn ni àrífẹ́ fún àwọn àfẹ́ ìsìn ni kálukú gbọ́dọ̀ mọ báàbù na lẹ́yìn náà afáwa sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n pèlè yìí kápẹ́ńtà wọ́n pèlè yìí bíríkìlá wọ́n pèlè yìí nìkìníkà kìí pé wọ́n ń downgrade àwọn èèyàn no no no kálukú mọ báàbù ẹ̀ ẹni bá mọ̀ pé bíríkìlá ló mọ̀ ó sì kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ayé gbà kọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n bíríkìlá pé ó kúrò ní abẹ́ ẹ̀kọ́ sí ìwọ̀n kàbílíkì ti pàdé ẹ̀wọ̀n ti mu kò gbọ́ ìbò kò gbọ́ haúsá kò gbọ́ french kò gbọ́ any language kọjá language ìyá rẹ̀ wọ́n bá mú wọ́n bá mú lọ jáde ní oyèrú Cameroon àbíbí kan ní ọ̀hún bá sá gbé lọ náà bá fa síwájú pé yáa ẹ máa báwọn èèyàn sọ̀rọ̀ kí ni ó sọ ṣe ẹ̀sìn náà ló wọ́lẹ̀ débẹ̀ wọn bíríkìlà ló lẹ́sì jù bẹ́ẹ̀ yóò bá kọ ní yọdún tí èkó tó tó tó ló mọ̀ dá sí pé à ń kan tí òfin ní sí pákó kan wọ́n bá ti kọ̀rọ̀ ẹ̀sìn kálukú jẹ́ sí àrígbà kìíní ìwà dé ní ah in fact ọlọ́nkó láyàn pẹ̀lú ẹ̀ kálukú kan fírì kálukú náà sá ń sọ̀rọ̀ bó ṣe wù ṣòkò sọ àánú wa kásì pẹ̀lẹ́pẹ̀lẹ́ so ah níjà pẹ̀lẹ́ ní bọ́dì kàmọ́kọ́lá ṣe kúnná tàn mọ́ọ̀lá barakallahu fihim wa wa náà ni wọ́n kódà ó ta àwọn ọmọ bá bà dá èèyàn nísìn ẹni tó bà dá fáàlì pé lọ́mọ ìyá rẹ̀ Eh, èmi díẹ̀ sọmọ ìyá mi o nǹkan náà káfíràn tó bá jẹ́ kéèsì rí nìyẹn sọ́rí okùn ọjọ́ mọ̀ ìyá kìí ṣẹgbẹ́ ni wọ́n fi so wápọ̀ ìsìláàmù ló so wápọ̀ anybody ò sì lè já àti tọ́lọ́mù bá já fún rẹ̀ ìdáríkà kọ́lá ní imáàmù Ibn Qayyim al-Jawziyya al-kufrun haqqullahi thumma rasulihi binassi yathbutu la biqawli fulanin man kana alamina wa rasuluhu qad kaffarahu fadhaka kufrani ẹni ọlọ́run àtànàbí ọ̀rọ̀ tẹ̀bí ìlú kan tó súnmọ́ yẹ díẹ̀ lọ́rọ̀ nírí kọ́lọ́n sọ pé bada'tu fulana fi kitabi war-rasul yaqulu fi sunnati annahu bada'a fulana ìyẹn ló jẹ́ mahallul ijtihad lil a'imma qadiyatu tẹ̀bí ọ̀rọ̀ tẹ̀bí ọ̀rọ̀ isu ijtihad ni táwọn afọ máa ní kíní òtìláàfù lórí ẹni tábà ti pè lọ́rọ̀ ijtihad táwọn afọ gbìyànjú lé lórí ìdájọ́ wọn lè máa yàtọ̀ fúnra wọn ẹgbẹ́ bá wọn fà sí ń sọ fún wa látàárọ̀ kí á gbọ́ àwọn kan wọ̀nyí ká gbọ́ yé o kọ́lọ́n kó fi ọ̀rọ̀ ẹ̀ kó fi yé wájú báyìí lọ Allahu a'lam insha Allah ta'ala ọlọ́run kó bá ní sanwó àfa wa ní ẹ̀sán olóore ok a nílè fún yín lásìkò tó pọ̀ mọ́ ọjọ́ ti lọ gan hm? ìṣẹ́jú mélòó ni ká fún yín sá ẹ̀bù ẹ̀bù ẹ̀bù ìṣẹ́jú kan àbí. alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wàhálà àlejò sáájú ọjọ́ yìí adápẹ́ fún gbogbo àwọn afárá kọ́lọ́kọ́lọ́ àsán ní ẹ̀sán lórí àwọn ààyè bíi méjì kan mo fẹ́ kọmọ sí kọmọ dàbí ìrújú ẹ̀rù pé lánàá àwọn sheikh wa Suleiman hafizahullah ta'ala wọ́n bá wa sọ̀rọ̀ pé ní masalatu tabdil minal masail al-kibar nínú àwọn iṣu tó tóbi ni táàmù ń filẹ̀ fún lil ulama ilkibar fáwọn àfáàgbà aláwọn àfáàgbà náà máa ń yanjú ẹ nínú tí àwọn èèyàn wa ń sọ tó dàbí ìrújú àbí tán lè gbà wọlé látara ọ̀rọ̀ yìí wọ́n ní a ṣe tẹ̀bùdé èèyàn kan lápèjúwe Sheikhul Halabi ń sìn wọ́n ní àwọn àfáàgbà náà làwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ ẹ̀rí gbogbo ẹni tí ó bá sọ̀rọ̀ náà yóò ní lágbájá nínú àwọn àfáàgbà bí kákó ti Sheikh Rabi' hafizahullahu ta'ala àtìmọ̀ pé lágbáyé lẹ́ni nínú àwọn àfáàgbà ni ajẹ́ pé yẹn ṣe déédé pé àwọn àfáàgbà náà náà sọ tèmi náà sọ yìí àyíbò lẹ́ti fẹ́ rí tèmi ní bẹ̀bẹ̀ sáàtìmọ̀ pé ní ẹni yẹn tó tọ́ nǹkan ló wu lọ́wọ́ rẹ̀ òun náà lẹ̀ mọ́ àwọn àfáàgbà ni tó tẹ́ dédé tí wọ́n sọ pé àwọn àfá àgbà náà mọ́ yanjú ẹ̀ ṣùgbọ́n àwọn àfá àgbà tó yanjú ẹ̀ náà látún rí àfá àgbà táwọn ní kò ṣe kí ni kò rí bẹ́ẹ̀ so tó bá ti wá di tọ́rọ̀ lọ́dọ̀ àwọn àfá àgbà méjì kìí ṣe pá àfá àgbà kan sọ pé báyìí ẹni tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó tẹ̀ bẹ̀rẹ̀ ní kò rí bẹ́ẹ̀ lánàá ẹja sáré gba ọ̀rọ̀ àfá kan láàrin àwọn àfáàgbà náà láti rí pé ààrẹ tó ní ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ sùtọ́rọ̀ bá rí báyìí nínú àwọn màsáì ló di pé a ò kòtò èwo ló tẹ̀wọ̀n làwọn àfáà àkọ́kọ́ máa ń lé ṣùgbọ́n ẹ rí nínú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ẹgbẹ́ kan lẹ́lòmí ọ́fíìsì ìkan sọ ní ọ̀pẹ́ alábíbáwo àti parí ìyún mọ̀fúrúgùn mi ni àrí ìtókò àrí ìtókò rẹ̀ mọ̀fúrúgùn mi ni pé ń tẹ́nu tiẹ̀ kò sí táwọn àfáà tiẹ̀ ti òun wá tíríkì ríra pé gbogbo àǹfà ní gíní ẹnu kò sọ́wọ́ pé kọ̀díyà kan mọ̀ fúrúgù mẹ́ni ha pé à ọ̀yẹ́ tiẹ̀ tiẹ̀ ti kò lé lórí ìtumọ̀ ẹ̀ nìyẹn so ìlórú kẹ́lùmọ̀ yẹn ìfitan àwọn èèyàn nípa wọ́n ti parí ọ̀rọ̀ yìí ìwọ́n tí wọ́n nù bá wọn fún ẹ̀kọ́ àtẹnu àǹfà ti kò lórí gíní lórí irú èèyàn báyìí alẹ́lórí fáwọn àlèkọ́wà lórí mùsùlùmí náà lẹ́nu ká mọ̀ fúrúgù so àwọn àfáàgbà náà náà tún tó bá rí bẹ́ẹ̀ ayẹ́pẹ́ ní bá gbìyànjú tiẹ̀ ibi bá ló lè lọ́dọ̀ o àwọn tó ṣe léyìí mo o àwọn tó ṣe léyìí mo rí pọ́n lẹ́rìí bó ṣe yẹ kó rí nu àkọ́kọ́ nu ni pé ti o tó hàn ni pé oníbídíà ni àwọn kejì ni pé kò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwa ọmọ akẹ́kọ̀ọ́ tó fẹ́ kó ti àfa ìwọ wà wo bí kí wọ́n wà torí pé iṣu ìtẹ́lẹ̀ ẹnu òkò lé lórí gbogbo aná lápá tún lápá tún ká dé ẹ pé ní wàhálà tá a ti ń sá fún tipẹ́ ẹ gbọ́ lẹ́gbẹ́ kejì náà pé wàhálà tá a ti ń sá fún tipẹ́ ẹ pé tá a ti mọ̀ pé n tó lè bí wàhálà tẹnu àfọ́sì kò lé lórí jẹ́mọ̀ ìpínlẹ̀ tẹ́ kéèyàn ṣe irú fatiwa báyìí ẹ ó kí ìrun pé fáwọn èèyàn ní Mínà ó kí mẹ́rin Abdullahi bin Mas'ud nínú àtàdúró ti Usman lọ́rùn ni pé a méjì níṣẹ́ ìgbà tí Usman kí mẹ́rin pé kí ni Abdullahi bin Mas'ud ṣe ó kí lẹ́yìn ẹ̀ àwọn alọ́ba pé àti bí wọ́n lọ ń sọ báyìí sọ báyìí tọ́n tún bá Usman sọ pé anábì ò ṣe bóde ṣe nítorí sọ náà ni pé al-khilaf shar ìyẹn pé tó bá lè bí wàhálà onye ka ká ni ká sá fún ní tí ó fa ìyapa ẹnu so ilé ìlú ẹgbẹ́ yẹn fi lókun gbà pé ẹnu òkò lórí ọrọ yìí àkọ́kọ́ nù ẹ̀kejì ni pé ní nínú nǹkan tí àwọn èèyàn tún lò òun ni kọ́ ìdá táwọn àfáàn máa ń sọ pé àjárihul mufassar náà. نعم. الحمد لله بارك الله فيك بارك الله ولا تفتي هذا الفتاوى ولا تفتي وطلبة العلم الذين يقول بقول الشيخ علي آه، في العراق بعض ايضا الشيخ آه، آه، ربيع ايضا بدأ وعلى كل انا قلت لك يعني الشيخ علي اهل السنه ويستحسن بارك الله فيك حتى الله شيخنا حفظك الله no àti wọ́n dìde lọ sheik abat nípa sheik alabi ṣóní súnà ni wọ́n dẹ̀ sọ pé oní súnà ni wọ́n dẹ̀ mọ̀ pé àwọn nǹkan yìí ń bẹ ńlẹ̀ ni àwọn dẹ̀ sọ pé àwọn èèyàn lè ṣe kiri ike oní súnà ni ni alabi ni láti lè fi bùtírẹ́sì pé ẹnu àwọn àfa ó lè mọ́ kó lórí ẹ̀rọ àjàzá kan ra khair ẹni tí àwọn sheik wa Abdul Barakat fi ṣe wá láǹfààní yìí ó tún lọ lórí agbọ́nrin tá ń bá lọ òun náà ló tún wá fẹ́ bí ọ̀rọ̀ kejì yìí táwọn èèyàn máa ń lò pé al-jarihul mufassar muqaddamu ala at-ta'dilil mubham yẹn pé ní òkè àwọn àfáà méjì wá sọ̀rọ̀ lórí èèyàn kan ẹnìkan ní ẹni dáadáa ni ẹnìkan ní ẹni tí kò dáa ni ẹgbẹ́ nu òkú báwọn. ẹni àwọ̀ àwọ̀ pé ẹni tó ní kò dáhùn ó wá ṣàlàyé pé àà ẹ̀kan wọn bá ní òkúrọ́ ní ìmọ̀ ń àwọn èèyàn kódà ẹni tó máa ń fẹ́wọ́ ẹni tó léèyàn dáadáa ni òun kẹ́kẹ́ tí ó kẹ́kẹ́ léèyàn dáadáa ni alẹ́ni tí ó ní ni tó sì ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ lágbà àwọn afá ní hadisi ẹni yìí ní à báyìí ni kèyè kò dúó dédé yéhìm nǹkan máa ń sápá lórí ní ń gbàgbé alẹ́ni tó ní kò dúó dédé tó ṣàlàyé lágbọ́rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó yẹ káwọn èèyàn ṣàkíyèsí ó ní pé ẹni tó ló dúó dédé tó ní òdúó dédé tó ń gba ọ̀rọ̀ rẹ̀ ń ṣé nígbà tó ṣàlàyé yẹn ṣé ń tó sọ lọ pé ń gbọ́n

sọ́ọ̀sì sọ̀dí tí ò fi dá bàbá bá bẹ́ẹ̀ alhamdulillah àgbà pé àjẹpáwà láàmọ̀ pé kò dá ṣùgbọ́n tẹ́ ní kò dá yìí ẹnu òkò lórí ẹ̀ àyìnà àyìntẹ́ ẹni kò dáa ilé yóò ṣe àdìṣe ilé gan lágbàjá náà ń ṣe báyìí sàmọ̀dọ̀ náà ń Facebook àmọ́ rírú fọ́ídà táyìn ó mọ̀ gbé wá pé Sheikh Abad àwọn tí wọ́n so sheikh rabi abdullah ta'ala àwọn ṣàlàyé ẹ fi ara balẹ̀ ìwọ tó àwọn afáwa wo àlàyé yẹn kálukú náà ń wò so ìtẹnu kò lé lórí àbẹ́ ìtẹnu ò kò lé so gáyà tó lè wà lórí ọ̀rọ̀ yìí ni pé ààrẹ tó gbá àlàyé tó ń yọ ó kọ̀nfíìsì tó ń ẹni tó bá pẹ́ ní ìtọ́ sọ yóò kọ̀nfíìsì òun kọjọ mọ́ ẹni pé ní tó sọ náà nípa ah, ìtẹ́lẹ́ni yìí ń ṣe o èmi ò tí gbà pé mọ́ sí kíní pé mọ́ ń ṣe so eléyìí náà ṣe pàtàkì torí pé àwọn ọkọ̀ àìdù táwọn èèyàn ń sá sábẹ́ rẹ̀ rí láti fi tẹ̀bùdí àwọn èèyàn sọ́bá léèyàn kan orí bá kan àánú gbọ́dọ̀ fẹ́ rí báyìí pé ṣé lóòótọ́ lórí bẹ́ẹ̀ àbí àbí kò rí bẹ́ẹ̀ wallahu a'lam. jazakumullahu khairan insha allah ta'ala ní parí láì ní gba àsìkò gùnmá bóyá láàrin bí ìṣẹ́jú márùn-ún a fẹ́ kí àwọn bàbá wa tí wọ́n ń bẹ ní kalẹ̀ kan fún wa ní nàṣíhà ẹ̀rì kan fún wa ní nàṣíhà gẹ́gẹ́ bí àgbàlagbà kọ́lọ̀ kó járe wọn pé àwọn náà ni bàbá wa ishaq kó tí mo gbà sà jazakumullahu khairan àwọn bàbá wa sheikh ishaq wọ́n fún wa ní nàṣíhà. alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaamu ala sayyidina muhammadin wa ala alihi wa sahabati ajma'in àádá ọpẹ́ fún ọlọ́run àdẹ̀ṣe ẹ̀yìn fún aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti gbogbo àwọn ṣùgbọ́n wa àtàwọn ṣáyẹ̀fẹ́ wa tán ti wà ní kalẹ̀ látàná tán ti ń fún wa ní tó máa ṣe wá láǹfààní láyé àti lálẹ́kìyà ọmọ ọlọ́run ọba máa ṣàyẹ kẹ́ni kọ̀ọ̀kan wọn bá ní tó ti máa jẹ́ òòrè fún wọn láyé àti lálẹ́kìyà ọmọ ìmọ̀ràn tí mo fẹ́ gbà wá tí a jẹ́ ọmọ ìyá nínú Islam ó máa ń jẹ́ nǹkan tó máa ń báyàn nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ tí ẹ bá wà lórí Facebook àbíyàn wà lórí àwọn social media ti wọ̀nyí tẹ bá wá ń gbọ́ kọ́mẹ́ǹtì míì tẹ́lómi ó máa sọ nípa àwọn masáìlò lẹ́ẹ̀míyà tó jẹ́ pé kìláfíà láàrin àwọn àlùfà tẹ́ máa wo lẹ́bù ẹnìyẹn pé àà ìwọ náà bóyá ọ̀ tí ìkọjá ìdádì àbí ìdádì tó wá ń mú àwọn ọ̀rọ̀ kàbìtì ńlá báyìí tó wá ń yanjú ẹ̀ nínú yàrá inú ilé ẹ̀ nígbà tí pé gbogbo àwùjọ mùsùlùmí kí níyẹn aburú ńlá ni tí ò dá púpọ̀ nígbà kan ẹnìkan máa ń ṣe kíní yẹn lórí kíní ó máa wá ń so lẹ́ṣọ́ àwọn èèyàn máa sópọ̀ mára wọn lọ́pọ̀lọpọ̀ gbà míì á máa fi dájà alẹ̀ wọ́n wá ń sọ fún pé ìwọ ọmọ yìí tọ́lọ́run bá máa mú ẹ pẹ̀lú tó ń dánwò yìí ọlọ́run abẹ́ láyé á tún bẹ́ẹ́ láti kìámọ̀ sí àárín àwọn àpá ò bá tò nítorí tí ó kàn ẹ́ lọ́wọ́ lẹ́sẹ̀ ló lọ ń dá sí tọ́ọ̀sì nímọ̀ ń pa ẹ̀ à ń fi àsìkò yìí bẹ̀ wá nítorí tọ́lọ́run àwọn àlùfáà wa tán wà níbi ní mákíkàzì bíbà ẹ̀ kì í ṣe àwọn àfáà tán jó nífẹ̀ẹ́ ẹnu wọ́n ń fẹ́ kí àgbọ́yé kí ó yé wa wọ́n ń wá ìdáyà fún wa wọ́n dẹ̀ fẹ́ kí a gbàgbọ́ yí àwọn mọ̀sáìlẹ̀ lẹ̀lẹ̀míyà tó ní ṣe láwọn àwùjọ wa tó máa ṣe wá láǹfààní tí a lè fi gbàgbọ́ yí ẹ̀sìn wa yìí dáadáa tẹ́nu wọ́n sì ti máa jọ́ kan lórí tòótọ́ àmọ́gbà táwa bá wá dúró pé mi ò gbà fún wọn ọlọ́run sì ló yàn wọ́n síbẹ̀ kì í ṣe bóyá àwọn fún àwọn fẹ́ràn síbẹ̀ ọlọ́run ló fi wọ́n síbẹ̀ àánú ọlọ́run ni nítorí di eléyìí à ń fi àsìkò ibẹ̀ àwa tá a jọ ọmọ kéékèèké àbára tá a jọ́dọ̀ àbára ṣe pé tọ́lọ́hun ò tí pè wá sí wà àwọn èèyàn ká ṣe sùúrù tọ́lọ́hun bá lásìkò tó wá náà tó àwọn òun ò débẹ̀ àmọ́ ká máa ń fi àwọn nǹkan tá a máa lọ kọ́mẹ̀ntì lórí Facebook àtàwọn social media sí tí ó máa dá tí ó máa ba àgbọ́yé àwọn tó pé àwọn laymen àwọn tó pé wọn ò ní mọ̀ nǹkan kan wọn ò kéwú wọn ìbọ̀tọ̀ wọn náà kọ́ wọn pé ìlànà súnà yìí dáa fẹ́ tẹ̀lé wọn táwa ó máa wá jẹ́ ìrújú fún wọn pé ṣé àwọn tọ́ǹtì ni wọ́n da náà ní wọ́n tún bára wọn fàfà ń fàfà yìí abẹ̀ wá ń torí tọ́ lọ́rùn ìta bá ṣe fún dáwà yìí ọlọ́run ó bí wa ní dáadáa àti tí bá jẹ́ míì náà torí di eléyìí à ń fi àsìkò yọ̀rọ̀ wa ń tún tọ́lọ́run ìtọ́lọ́run bá ní káwọn àfáà ṣàlàyé fún wa pé masáìlù yìí ó ẹ fi ilẹ̀ báwọn àfáà ti ti sọ lágbàńláyé nì tabájà ara ẹnìkan àbí aṣebákan ìyẹn ò lékún ìsìláàmù wa kò dẹ̀ ní ká gba ipò yẹn lọ́wọ́ ẹni tọ́lọ́run ti gbé fún nítorí di eléyìí à ń bẹ̀ wá nítorí tọ́lọ́run a sì tún sàtò ìtún fún wa náà pé ká kọ́ ìmọ̀ ká lọ wá ká lọ lè ó kọ́ sọ̀rọ̀ ẹ̀ di mufti lórí nẹ́ẹ̀tì ni kò lọ lè ké ẹ̀ lè bí kó dájú ọ̀dọ̀ àfáwọn ló ti gba mímọ̀ ẹ̀ lè kó tún lè ṣàlàyé kí ní ìmá ń báyàn nínú jẹ́ ọ̀pọ̀lọpọ̀ mú tẹ́lá ń bẹ́ lómi ìṣẹ́lú ó dàbí ẹnìkan lọ́dún ẹni ẹgbẹ́ fẹ́yàwó àwa ń bi pé kó lọ mú bóyá ẹni tó ń gbọ́ alùpọ̀ lọ́dún ẹ̀wà àbí àfáà tó bá mọ̀ para tí ó dáhùn ni pé bàtà níbi wà láyé tó máa ń sáwọn sábà rẹ fẹ́yàwó tí wọ́n máa ń ní kọ́ lọ mú ẹnìkan wá àbí báwo la ti máa ń kọ́ lọ mú ẹni tó ń gbọ́ alíkọ̀ lọ́dọ̀ ẹ̀ níta fi máa ń mú ẹni tó ń kágbọ́wọ̀ lẹ́nu tó ń gbọ́ alíkọ̀ lẹ́nu pé ká lè mọ òun ni ó ṣàlàyé fún wa dáadáa bọ́ ọ ṣe jẹ́ láti wá mọ̀ bẹ́yọ tó fún níyàwó níta fẹ́ fún ẹ̀yìn nísìnyàwó ló fẹ́ fẹ́ lóun sọ fún wàá gbà pé ibẹ̀ wà nítorí tọ́lọ́run ẹ jẹ́ kí á dúró ti àwọn àwọn àfa wa àwọn màṣẹ ayéfẹ wa gbogbo tó bá ti ń sọ ọdún mọ́sálà ìbò ṣe lọ ní ẹ jẹ́ àgbà bẹ́ẹ̀ wọn ò ń ṣe onífẹ̀ẹ́ nu abẹ ọlọ́run ọba kó tún jẹ́ kí àlékún ìmọ̀ yìí kọ́lọ́n tún fi yé wa jù báyìí lọ à ń tí wọ́n ṣe lọ́dún yìí ṣe lé ní àṣemọ́ ọlọ́run ìnáwó ni wọ́n ná ìgbìyànjú ni àtàwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tẹ bá ń wo àwọn àwọn ṣéèkì wa tó máa ń kọ́mẹ́ǹtì lórí àwọn nǹkan lórí ilẹ̀ tẹ́lẹ̀ pé àwọn ẹni yìí wọ́n wádìí ìmọ̀ yìí dáadáa kan tó máa kó tiẹ̀ wọ́n dẹ̀ ń ṣe follow up títí àwọn atakọ̀ máa bẹ́ẹ̀lú lójijì àrọ̀ wa ń torí tọ́ ọlọ́run à ń bẹ̀ wa ń torí tọ́ ọlọ́run ọlọ́run ayíkídá wà yìí ó ti ń spreadi súnà kò ní ṣe á ń sábà bí ṣe pé a máa wá jẹ́ àtakò fún súnà láwùjọ bí tábà wò wà abẹ́ ọlọ́run ọba kó ṣàánú gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ń gbé tó náà dání àpadà sábú má jẹ́ kó tọ́fẹ́ ní kọ̀ọ̀kan yín eléyìí tá a ṣe ní èyí kọ́lọ̀ máa ṣe ní àṣìmọ́ fún wa subhanaka allahumma bihamdik wa ashhadu an ilaha illa ant wa astaghfiruka wa atubu wa salamu ala mursalin wa alhamdulillah jazakumullahu khairan ẹ dákun ọlọ́run ó túnbọ̀ jẹ́ kí aláǹfààní àti kójọ lórí dáadáa jù báyìí lọ nínú àwọn nǹkan tí a sọ fúnra wa ni pé ẹ dákun ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ farabalẹ̀ gbogbo ohun tí ń lọ nígbà míì ẹ lè rí èèyàn kan níta tí ó sọ pé bóyá ó pàfà yín ní mọ̀tẹ́dì lórí ọ̀rọ̀ yìí àbó pàfà yín ní hàdáàdì torí pé nìkan sọ pé à tí wàá ipá akẹ́rin ṣe sùúrù ní à lélẹ́yìí ẹ̀ tẹ́rí ọlọ́run kó ṣàánú wa ni tí bá pè mí ní hàdáàdì àbúkọ àwọn afọ àwa ní haddadi tó bá kàn án ló ń bí díà ní nítorí àlámàrí yìí tá a bá rò ń ló ń bí díà wàláhì àní pé ló ní bí díà àní fi ìpè wá ló ń bí díà ká wá fi tẹ̀sán fóònù náà pé ó ń bí díà ní ìwọ náà rárá o tá a bá gbà kó ń bí díà ní àní pé ló ń bí díà wọn ò bá kù wá ló ń bí díà tó tá bá gbà kó ń bí díà ní àní pé ló ní bí díà tó irú farabalẹ̀ yẹn afẹ́káwa náà ní ẹ má jà á kọjá ẹ̀sìn ọlọ́run